Èdùmàrè oh. ọba tó ga ni oh. ọba ńlá ọba tó ga. Èdùmàrè ọba tó ga ni ọba ńlá ọba tó ga. Èdùmàrè ọba tó ga ni. Ní orúkọ Jésù. forgave Ah, jésù a fi ọ̀gá ìyàn lógo a fi ọlá àtìyìn fún ọ torí pé ìwọ ni o wà ayé tó wà ìwọ ni o sì ń jọba ní gbogbo ìgbà olúwa ìwọ náà là ń pè ìwọ là ń yìn ìwọ là ń fi ògo fún nítorí pé ìwọ lọ́rùn rìn nínú ìsọjí wa lẹ́nìí nítorí pé o jọba nínú ìsọjí náà lẹ́nìí o jẹ́ kí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu jẹ́ kó ṣẹlẹ̀ olúwa gbọ́pẹ́ wa olúwa gbà yẹn wá olúwa gbogbo ń bá ti tú olúwa bá wa tú tán gbogbo ń bá ti dé olúwa bá wa dé lè dá iṣẹ́ ìyanu tí ó ti ṣẹlẹ̀ olúwa pẹ̀lú ọwọ́ agbára ńlá rẹ̀ olúwa jẹ́ kó wà bẹ́ẹ̀ olúwa nínú ilé olúwa dáàbòbò wá olúwa dáàbòbò wá ẹ̀mí mímọ́ ọlọ́run tó wà nínú ilé má jẹ́ kó kúrò ká lè máa gbé ọ̀gá ní orúkọ jésù kristi aṣẹ́gun ni a gba àdúrà àmín àmín àmín lórúkọ jésù ẹ̀kẹ́ hallelujah o praise the lord praise the lord ẹ̀yin olúwa lógo. Oh, apàdé yóò. Daddy, that was a That's beautiful exogy. Spirit filled. Yeah, well, <laughs> for it, Daddy, fine. Thank you. Olúwaṣe. Àti gba àdúrà tán, ìsọjí ti tán, ẹ̀mọ̀ pé ebi ti dé ẹ jọ torí Ọlọ́run ẹ ibi tí wọn pa mí báyìí. ọtọ tẹbi yẹ yẹ káàbọ̀ kọkọ. Ah, are you okay bọ̀dé. mọ́mí ṣe kí wọ́n assist yín ni. no siri má wọrí má má má bàa ẹ̀ sọ̀rọ̀ náà bí mo kọ́ kí n náà wà ókè. Oh, mọ́mí bọ̀dé ah, ah. ó ṣe wá sọ báyìí láti ẹ̀kọ́ jí ká lè jọ gbàdúrà kí n tó máa lọ́ọ́ tèmi ilẹ̀ ti mọ̀ dídé jẹ́ ká jọ gbàdúrà ẹ̀ kó tó di pé mo lọ sí ọ́fíìsì mọ́mí bọ̀dé mọ́mí bọ̀dé ah, eh. <laughs> mi ò má rí sí tí ó yìí o ìyá bọ̀dé. Abigail. Abigail. Abigail. Abigail. Abigail. Yeah. Mo gbé. Abigail. Abigail. Ìyábọ̀dé. Ìyábọ̀dé. Ìyábọ̀dé. sáàmù yìí pé bíbélì sọ wípé a mú olódodo lọ síwájú ọjọ́ ibi kò sọ́tọ̀ tẹ́ ẹ máa dà ó yẹ dandan kẹ́ ẹ fẹ́ ìyàwó mìíràn. kí lè fẹ́ kí ṣe. ó ti ṣe díẹ̀ lóòótọ́ àmọ́ kò kúrò lára mi ipa tí Abigail kó nínú ayé mi ó ní òsì jẹ́ kó kúrò lára mi ó difficult fún mi láti fẹ́ ẹlòmíì dáàdì ẹ ní láti mú mọ́ra ni nítorí wípé nípa ìfẹ́ olùgbàlà kì yóò sí nǹkan kan ẹ ní láti wá ènìyàn ọlọ́run kan fẹ́ ìyẹn ló máa jẹ́ kí iṣẹ́ ìránṣẹ́ olúwa yín kó tẹ̀síwájú dáàdì. mi ò bá yín jiyàn ṣe bí gbà tí ọkàn èèyàn bá ṣí láti fẹ́ ẹlòmíì òun lèèyàn ń gbègbèsẹ̀ alọ́kàn tèmi lé ipa tí Ábígẹ́lì ti kó nínú ayé mi nígbà tó wà láàyè kò fi àyè sílẹ̀ fún mi láti fẹ́ ẹlòmíì. bàbá ìránṣẹ́ ọlọ́run ni adarí ìjọ dẹ̀ tún ni yín ó dẹ̀ di dandan fún ìránṣẹ́ ọlọ́run láti níyàwó ọlọ́run á pẹ̀lú yín o àmín jésù á yàn fún yín àmín jésù iṣẹ́ ìránṣẹ́ olúwa kò ní tọwọ́ yín bàjẹ́ àmín jésù. èmi lọmọ rere bíi Samuel ọmọ tó gbọ́rọ̀ í tẹríba ọmọ tí kì í bá òbí rẹ̀ jiyàn ni kò ṣe mí o olúwa olúwa wa ṣe mí lọ́mọ rẹ̀. ká jẹ́ ọmọ rere fáwọn òbí wa ká má yàtọ̀ sáwọn òbí wa ní orúkọ jésù ọlọ́wà ṣe wa ní alálùbáríkà ọmọ ó yẹ ìdíjú kẹ̀kẹ́ gbàdúrà ní orúkọ jésù olúwa wa a gbà ní àdúrà wípé àwọn ọmọ rẹ àwọn èso rẹ bí wọ́n ṣe ń lọ sílé ní wákàtí ọwọ́ yìí wàá bá wọn lọ ní orúkọ jésù wá ṣe wọn ní ọmọ rere wá ṣe wọn lálùbáríkà ọmọ ní orúkọ jésù kristi olúwa wa àmín àmín àmín ní orúkọ jésù. oore ọ̀fẹ́ jésù kristi olúwa wa ìfẹ́ mímọ́ ti ọlọ́run ìdàpọ̀ ti ẹ̀mí mímọ́ kí ó sọ̀kalẹ̀ kí ó máa bá wa gbé lónìí àti títí láéláé. àmín àmín àmín ní orúkọ jésù. ó yá ẹ wá máa lọ sílé o ẹ má yà lómi kankan o ilé nìkẹ́ máa lọ ó dàbọ̀. <laughs> Hmm. ẹ kú iṣẹ́ olúwa. Ah, iṣẹ́ tẹ kúkú gbélé wa lọ́wọ́ là ń ṣe sá. ọlọ́run ló gbé láwa méjèèjì lọ́wọ́ o. <laughs> ẹ kú iṣẹ́ olúwa sá. ẹ pẹ̀lẹ́. olúwa túbọ̀ máa sọ agbára dọ̀tí sá. àmín àmín ẹ pẹ̀lẹ́ ẹ ẹ dáàdi ẹ kò ṣe lu àṣà mo ní kí n bèrè lọ́wọ́ yín ni pé ṣé ẹ ti jẹun sá oúnjẹ ẹ jẹun kí ló dé sá àdúrà àgbà agbára ọlọ́run ọlọ́run àtúbọ̀ sọ agbára dọ̀tun ẹ dáàdi tí ẹ bá máa ń ta mo fẹ́ bá yín dáná oúnjẹ tẹ bá tó bá ti tó time tẹ break sa. bẹ́ẹ̀ ni sa. Ah, ẹ má wọrí ẹ má wọrí ẹ má wọrí. àdáàdì ah, ah, inú mi adẹ́dùn sa tẹ bá jẹ́ kí n ṣe torí ó jẹ́ wípé mò ń ṣe nínú iṣẹ́ olúwa ni ẹ sa. bẹ́ẹ̀ ni sa. kò sí wàhálà nǹkan kí nǹkan tí ẹ bá ṣe náà <laughs> ó ti ó tẹ́ Ọlọ́run lọ́rùn. ah ẹ wo dáàdì nǹkan rẹpẹtẹ ni máa ṣe o ẹ̀yin lè máa ń mú ètò òyìnbó. kò sí wàhálà tẹ bá ti dé. <laughs> ẹ ṣe sa <laughs> ẹ ṣe sa ẹ sa. Ah. ẹ wá ẹ jẹ́ ká gbàdúrà ah, ẹ jẹ́ gbàdúrà gbàdúrà lórúkọ Jésù àmín ní orúkọ Jésù àmín Olúwa o Olúwa Ọlọ́run alààyè ọba tó pọ̀ nípa àti agbára yéè ìjìnlẹ̀ fi Ọlọ́run Olúwa bú jáde ah. nínú ayé arábìnrin Olúwa bú jáde. rárá o mi ò sẹ́ pé wọn kì í ṣe bẹ́ẹ̀ o àmọ́ tí wọ́n bá ṣe bí mo ṣe ṣe tèmi wà á rí kó tún máa dojú tí wọ́n sọ yẹn lọ. Hm. bo èmi máa ń rò pé èyí tí mò ń wá ṣe ń gbà yẹn ló wà ọ̀pá jù. sórí ah. ìgbà tí mọ́mí yín wà yẹn èyí táwọn ṣe yẹn old fashion ni èyí tá a tún ṣe ń sìn ló wà yẹn vogue tí wọn náà bá dàgbà tó bá má rí nǹkan mílẹ̀ tí wọ́n máa ṣe ń gbà yẹn ìyẹn náà ló máa tún wà yẹn vogue. ẹ kò lè o. Hm. Daddy. <laughs> Welcome. Mo rí pé ẹjọ́ ni ìyá àtọmọ ń rò. Ah, Ẹfẹ̀ mi àtọmọ mi lẹ̀ o. Mm-hmm. Mi ni mi ò fi yín lẹ̀ ibi ìpa wa báyìí bá ṣe wà ń sìn. Èyí ti pa wa. Dádì, ọ̀rọ̀ tèmi àti mọ́mí ń sọ di nọ́tà ń dá lọ́wọ́. Àti pé àti fẹ́ ṣetán wa ni pé ṣetán. Ó ti yé mi. Bí ìṣẹ́jú mélòó ni kí n fún yín yẹn? ẹ wò a lè tó fifteen minutes. ẹ tún wojú ara yín. àti <laughs> bẹ́ẹ̀ ṣe tán ni. ẹ bá dẹ̀ kojú bẹ́ẹ̀ lọ. kò lè tó bẹ́ẹ̀ gan. kò ní jù bẹ́ẹ̀ lọ sá. <laughs> ok ẹ káàbọ̀ a máa ṣe ẹ̀kọ́ gbèsè. ó wà nílé ó wà nílé ó yẹ. orin àánú àti ìdájọ́ olúwa. èmi ò kọrin àánú àti ìdájọ́ olúwa. sí ọ ni èmi ò máa kọrin. yes. èmi ò máa rìn ìrìn mi pẹ̀lú ọgbọ́n ní ọ̀nà pípé nígbà wo ni ìwọ ò tọ̀ mí wá èmi ò máa rìn nínú ilé mi pẹ̀lú aya pípé. Ah, aya pípé not aya pípé is aya pípé. ṣé o ti rí nǹkan tí mo sọ sí mo ti sọ wípé iṣẹ́ ọlọ́run náà ló máa padà ṣe. Ah dadi iṣẹ́ ọlọ́run kẹ. Daddy, ah. ẹ make sure pé ẹ rán wọn lọ sí theology school. theology school kọ́ munology school ni. <laughs> kí ló mean by that. Hmm? theology school mi ni kò má kàwé but theology. dadi how do I look. Hmm, you look so beautiful. Thank you. Yes, ògo ọlọ́run àti ẹ̀wọ̀ ọlọ́run ó ń yọ nínú ayé ẹ̀. bẹ́ẹ̀ ni. ẹ mm, wò dáàdi in fact inú tèmi tèmi máa ń dùn fún ìyàwó rere tọ́lọ́run fún yín tó ń ṣe bí ìyá fún wa. that's good olúwa ṣeun praise the lord praise the lord. ó kàn jẹ́ pé àwọn ìwà tó máa ń wulẹ̀ kọ̀ọ̀kan kì í fẹ́ dùn mọ́ wa nínú àmọ́ nǹkan believe pé kò sí bí ìyá oníyà bó ṣe lè ṣe tó ya ẹni àmọ́ ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. olórí burúkú ni a ṣe èyí ọmọ ni ẹ ènìyàn bú. mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ kí ló ń ṣẹlẹ̀. ẹ̀yin wọ má dàtí ẹ sí àìwọ má dàtí ẹ sí tèmi àti ẹlẹ mo ṣẹ̀ṣẹ̀ wá rí pé ayé ẹ ti bàjẹ́. ọ̀gá mi ṣé tí ìjà ẹ̀ bá wà láyé. mo dúpẹ́ ló tó ń sọ̀rọ̀ báyìí kí náà ìsọ ọ̀tá yìí máa sọ̀rọ̀ sí òde tí ń kí ló dé ah, ah, kí ló ṣẹlẹ̀ náà wọ́n gbogbo ọ̀rọ̀ tó yìí sọ mi ti gbọ́ a dẹ̀ máa sọ sí nǹkan tó sọ sílẹ̀ ń sà máa sọ̀rọ̀ sórí ẹ̀ ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní pariwo kí ló dé ó dẹ̀ ṣépè èpè lẹ́nu ọmọ onígbàgbọ́. ẹ wo wèrè ta ni kó má dà sọ̀rọ̀. Ah, ẹ ṣé mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni sọlọ́rí mo dúpẹ́. olórí burúkú ni ẹni tí ìjẹ́ bá àlàyé sórí ìṣèdájú kan tí mo ṣe fún ẹ ẹ wọ́n mo débi ọmọ ọlọ́mọ tí mo tọ́ ojú wa kú mi ìyá yìí tó bí yín sílẹ̀ tó lè dúró tọ́ yín tí wọ́n á gbẹ ṣẹ́ oníṣẹ́ tí mò ń ṣe ṣé bí mo ṣe tọ́jú yín ìyá yìí lè tọ́jú yín àpò tí mo ṣe tọ́jú yín. tẹ́lẹ̀ lóhùn mo lọ ibùkún bá ṣàfàní ọmọ ìgbà. mo dúpẹ́ mo dúpẹ́. orúkọ mi ò lọ pè orúkọ mi ò lọ pè ẹ ó ti yé mi báyìí ṣé mi ò rò bá ọmọ ẹ sọ̀rọ̀. ọ̀rọ̀ àlùfáà ṣáwọn ló ń sọ jáde lẹ́nu gẹ́gẹ́ bí ọmọ onígbàgbọ́ ṣó yẹ kí ọ̀rọ̀ máa ó ti wáyé mi bẹ́ẹ̀ pé wọ́n kọ́ àwọn ìsìn mi ọmọ kò sí wàhálà o èmi kan wà lẹ́ fún yín ẹgbẹ́ bọ́ọ̀lù sórí pápá kàlẹ́ máa pílẹ̀ lọ àwọn ẹ̀yin kan ẹ fẹ́ lanu lé èmi mo sọ bẹ́ẹ̀. mo dúpẹ́ ajá tó ń jùrù dájá tó ń gbó ẹ ò fura àgbàlá ọba dojú ọlọ́mọ òtó ẹ ò fura lèkèlèkè pàṣọdà omi wọ ẹ̀kú. mo dúpẹ́ kí ni tí mo gbélé tó ń ṣe ṣé bá gbàlagbà ni ẹ kí ló dé tó fẹ́ gba ọlọ́run láàyè nínú ayé ẹ àwọn ọmọ yìí ti ń complain nípa nǹkan tí ò ń ṣe fún mi tipẹ́ tí mi ò kọbíra sí lójú mi fún ara mi ó tún ṣépè fún àwọn ọmọ ó tún sọ̀rọ̀ àlùfàṣà ṣé mi bá fẹ́ ọlọ́run mo báyìí ìwọ tó dó nígbàgbọ́. Eh, eh, eh, má fi bẹ́ẹ̀ni kò mí lómi ọbẹ̀ jẹ́ rárá tó ti pa fi ibẹ̀ bọ́ sẹ́gbẹ̀ kan kó yọ ti bàbá kúrò ṣé ìwọ ká nínú bíbélì ti tiẹ̀ ń pẹ́ kí yàn fi ti késàrì fún késàrì àwọn ọmọ olórí burúkú àwọn ọmọ àbí ìpàbẹ́ àwọn ọmọ tó bí tọ̀tọ̀ ọmọ àárín èmi fi ìwọ náà tún wá rí court ìwọ náà tún wá ní court òun bá mi fún wọn àbí kí ni mo rí tó ṣe. ọmọ tèmi làbí ìpàdé. ẹhẹ sọlẹkọ ni dábì náà òun mo ní sọlẹkọ. mo dúpẹ́ mo dúpẹ́ ṣé kìí ṣe ẹ̀mí èṣù ló ń gbà láàyè àwọn ọmọ tó ń ṣépè fún tó ń sọ̀rọ̀ burúkú sí i ṣé wọn ò dàbí ọmọ ẹ ni. irọ́ ẹ jọ jọ ní ọlọ́run o iye pé mi yọ ọmọ tó bí wọ́n mi ò lò bí àwọn ọmọ òṣì sórí tẹ́lifà bí ọmọ ti tèmi aláǹgbá jẹ́kọ̀ọ́ yìí wọn o pé láti èmi lọ àwọn orogún àwọn lélẹ́yìn gbogbo orogún tí ìyàwó ìbámi ṣe èmi àti wọn àjọpàṣẹ ó ti yẹ kò jẹ́kọ̀ọ́ wọn. mo dúpẹ́ Can I ask you a question? ẹ̀hẹ̀ mò ń gbọ́ mò ń gbọ́ ìwọlẹ̀ tó sọ. jọ má bínú ṣé mo dúpẹ́ tí mo fẹ́ nìyí ṣé mo dúpẹ́ tí mo mọ̀ bí ọdún mẹ́ta mẹ́rin sẹ́yìn. ẹ òun kọ́ ẹ o tó bá mú jẹ́ kí n sọ fún ẹ òun kọ́ ṣọ́rí mo dúpẹ́ tó mọ̀ tẹ́lẹ̀ yìí ìyẹn ti yàtọ̀ sí tèsì yìí o mo dúpẹ́ ti sun lélẹ́yìí ṣọ́rí èyí ti wà ọmọ ìjọra ó léyìí ah! inú lè yàgbé ọmọ yìí. dúpẹ́ dúpẹ́. ọ̀nà mi yé o jẹ́ kí n lè yé èké o ọ̀rọ̀ mi máa dọ̀wọ́ rẹ. gbogbo ògbó jésù wá o tìrẹ ní gbà gbogbo ògo jésù wá o tìrẹ ní gbà gbogbo ògo jésù wá o tìrẹ ní. yorùkọ jésù. jésù kìí sísun lásán tí kò ní gbà ògo tẹ̀sán yẹn èmi mo sọ bẹ́ẹ̀ ẹ̀yin mo ò ṣe dáadáa yìí ẹ̀yin mo lórí burúkú ọmọ àbí ìpàbẹ́ láti yàrá láti jínú ilé yìí iṣẹ́ ìwòlẹ̀ ṣe sọ fún mi ṣe ṣiṣẹ́ ilé kankan ẹ ẹ wá kúnlẹ̀ òṣì sí bíbá ẹ ń kọrin bẹ́ẹ̀ tó wà studio ṣe fẹ́ release record ni ẹ dá mi lóhùn. bùnú mi ò ń ṣòwò lè kàn ṣe tó àti ṣe. orí ò dáa ilé tí wọ́n tún sọ̀rọ̀ nílé tí wọ́n fún mi lẹ́sìn tí wọ́n gbá ojú ẹ̀ fún ẹ wo ayọ̀ bọ́ sí mi lọ́wọ́ ni. ẹ ẹ ẹ tẹkẹ ẹ zi ma. ìyá ẹ ló máa tẹkẹ ẹ zi lọ́nà ohun tó wà mo ní yàrá ìyá ẹ ló máa tẹkẹ ẹ zi lọ́nà ohun tó wà ẹ mo ṣì játijàti ẹ ṣé yàrá ìyá yín lẹ́yìn sẹ́kọ̀ọ́ kó fọ abọ́ abọ́ tẹ̀ fi jẹun fún yín gbogbo aṣọ òṣìṣẹ́ ìlú ọ̀dọ̀tì ṣé yàrá ìyá yín ló máa fọ fún yín. mú mi bóyá kí fún wọn ní time díẹ̀. ó tún sí mo dì yìí kí ló là á yẹ wọ́n. ẹ rí wọn wọn níbẹ̀ dáadáa àfọ́jú ń fa àfọ́jú kẹ̀kẹ́ ń gun kẹ̀kẹ́ wọ́n dàbí àlùmọ́jèrè tí máa mú yín láàárọ̀ yìí wọ́n bá yín sunkún ẹ̀ yóò ṣiṣẹ́ tí mo ní kẹ́ ṣe ẹ bá ṣe. ẹ̀yin olórí burúkú onírànradà àdá ọmọ yìí ẹ ẹ̀yin ọmọ àbí ìpàbẹ́ ẹ̀hẹ́ ẹ̀hẹ́ abọ́ tí mo ní kọ́ fọ́ sí fọ́. bẹ́ẹ̀ni màá mú sí fọ́. ẹ̀yin tó wà ní sọ́ọ̀tì mo ní kọ́ fọ́ pẹ̀lú ẹ̀kọ́. gbogbo iná mo ti wo ibẹ̀ náà mo ti wà wí àbí àgbo àga tí wọ́n lò láti last week yìí àbí orí. tí wàá ti kejì ẹ̀ wò lójú ṣẹ́kọ̀ wo bí tó bá gba ògbó kọ́pàdé tán tó gba tán tó mọ́ tónítóní kó mú àga ìkóbẹ̀ ṣètò kó tó ní twelve twelve kó ní ìtìsíbẹ̀ wọ́n bí kọ́ńbàdì ṣe tóbi tó yìí kó mọ̀ nínú ọkùn ẹ pé ìwọ àti kejì ẹlẹ́wọ̀n máa gbá kò sáà ìpẹ́ lọ́pọ̀ ẹnìkan láti ta ká máa sọ fún ọ máa gbá kọ́ńpáǹdì yìí o tí ọba gbọ́ lẹ́yìn àgbà lọ́la ṣó ti yẹ. <laughs> wọ́ọ̀wọ́wọ́wọ́ ẹkún ẹ̀ ò ti bẹ̀rẹ̀ o mo fẹ́ lé yín ni ẹ̀yin náà lé mi kí ẹ̀ tí ìwé tó bá kọ́ léra wọn láàrin àmì èjì. afárá ó ti bẹ̀rẹ̀ sí gbálẹ̀ ó ti dúró ni owó ìfowó orí balẹ̀balẹ̀ ṣé o lè fi ẹgbẹ́ balẹ̀balẹ̀ ni alápàkẹ́ jẹ́ kí ìjẹ́bi kó bá ti balẹ̀ tán tí bá kọlu ẹ wọ́n yóò pọ̀ tí ìlànà kọlu ẹ ni àwọn olórí burúkú ọmọ kẹ́tọ́ sọ́mi ìdìwé èmi náà ọdún kò ní ná. ẹlẹ́dàá mi yé mo bẹ́ẹ̀ gbọ́ tèmi o ọ̀rọ̀ mi máa dọ̀wọ́ rẹ olúwa mi yé mo bẹ̀ ṣàánú mi o ayé mi máa dọ̀wọ́ rẹ. ọ̀lẹ́ àpàdé níbo ló lọ tẹ́lẹ̀ tó o ti fọṣọ yìí. ìwọ yára fójò ó yára fún òjò òjò tó yára fún yẹn náà ló máa pa ẹ́ àrà tó sọ tí òjò bá fẹ́ràn òun ló máa pa ẹ́ bí ìyá ìṣekú alápàáké ìwọ yẹra fójò tàbí ẹ kójò pa tí ò bá ṣe wọ òun nìyẹn. wọ́n wọ́n wọ́n mi ò lásìkò kó fún aṣọ ìkíá torí mo níṣẹ́ tí mo sì fẹ́ rú ẹ. wọ́n bí wọ́n bí wọ́n bí báyìí tí ò sùkúrù èmi fẹ́ lóyún mi kí ìrọ̀ tiẹ̀ gbé mi káwọn tó kọ́kọ́ máa lé àwọn láàrin àwọn méjì má fọ aṣọ ìfún mi kó ṣe kó tó máa ṣe fún mi wàá rí nǹkan tó máa ṣe fún mi. ọlọ́run àṣì ẹgbẹ̀rún òye lè dàbí ìyàtọ̀ ẹni kí wọ́n lọ ṣe fún mi tẹ̀mí ṣe báyìí. ayé tanná òkùnkùn ṣú ọmọlàjú kò ríran ẹni gun àjà ojú rẹ ò ayẹlẹ my step mother. mi ò mọ̀ bóyá bóyá àdúrà mi ò gbà tó ni àbí bóyá ọlọ́run wò mí níran ni bóyá ó fi dọ́gbàgbọ́ mi wò ni nítorí pé wàhálà yìí ti sùn mí ní gbogbo gbà ojoojúmọ́ ogun àti ariwo ni pẹ̀lú ọmọ arábìnrin ẹ tí ò bá tiẹ̀ nífẹ̀ẹ́ mi tó ń ṣe gbogbo tó ń ṣe díẹ̀díẹ̀ máa ló yọ ni àbí wo ni tàwọn ọmọ kéékèèké tí wọ́n jọ ń ṣorogún nínú ilé ìkanra yìí ni kò sí nǹkan tó sọ tó dùn mọ́ nínú mọ́ kò sí nǹkan tá a ṣe tó mú ayọ̀ ẹ̀kún kò yé mi o kò yé mi má jẹ́ jọ ẹ jẹ́ ìgbéyàwó ti sú mi. Ah, no no no no pastor Rotimi ha má ṣe yẹsẹ̀ níbi Jésù tá à ń fi tó bá tó àsìkò á fi hàn iṣẹ́ ìyanu ẹ̀ á fara hàn. Hmm kí ni ká ti gbọ́ odidi ìránṣẹ́ ọlọ́run olùṣọ́ àgùntàn olùdarí ìjọ ó kọ ìyàwó ẹ̀ sílẹ̀ láì ṣe pé ó kú. Ah, kò sí gbogbo ìgbìyànjú tí mi ò ti ṣe kò sí gbogbo agbára tí mi ò ti sàn láti jẹ́ kó ọmọbìnrin yípadà kó yípadà náà síbẹ̀ kí ni mo fẹ́ ṣe kó yípadà. ọ̀run jẹ́ kó sùn wá ni mo ti fẹ́ bí ẹnì kankan ṣé ṣe mọ̀ pé arábìnrin ti wọ ilé ẹ̀ tán kó tiẹ̀ tó dé pé mo mọ̀ pé ìfẹ́ ra yìí ǹjẹ́ ó gbàdúrà rárá ǹjẹ́ ó bi ọlọ́run léèrè pé ṣé ó bá ìfẹ́ ọlọ́run mu láti fi obìnrin pásítọ̀ tọ́lá irú ọ̀rọ̀ wo báwo ni mi ṣe ní gbàdúrà kó tó di pé mo fẹ́ obìnrin sílé mo mọ̀ nǹkan tí mò ń sọ ni pé ǹjẹ́ ó ṣe àpèjọ àdúrà láti fi jagun láti fi béèrè lọ́wọ́ ọlọ́run pé ṣé tòótọ́ ọmọ yìí ó yẹ kó o fẹ́ ẹ̀ ah, ṣé n bá gẹ̀ẹ́tì yín dáadáa pásítọ̀ tọ́lá kí n pe àpèjọ àwọn èèyàn kájọ máa gbàdúrà lórí pé mo fẹ́ fẹ́ ìyàwó ta ni mo fẹ́ pè é ẹjọ ta ni mo fẹ́ pè olórí ìjọ ni mí ta ni mo fẹ́ máa pè pé kájọ gbàdúrà lórí pé mo fẹ́ fẹ́ yàwó sílé bẹ́ẹ̀ ni àwọn tèmi ń kọ́ ní àdúrà ní kí n tún máa pè má bẹ́ kájọ máa gbàdúrà lórí ìyàwó tí mo fẹ́ fẹ́ kí ni wọ́n máa sọ o. <laughs> ok Rotimi kò tí máa ṣàṣọ fún ẹni pé má jẹ́ kó ọmọbìnrin yìí má jẹ́ kó kúrò nílé o má jẹ́ kúrò ah wá ẹ̀dà káyọ̀dé ló ń pè mí hello ẹ wò ẹ má bínú èmi àti pásítọ̀ Rótìmí lajọ mò ń bọ̀ nsìn ẹjọ ẹjọ ṣe ti gbọ́ ẹ kọ fún mi few minutes máa wà pẹ̀lú yín. ajá tó ń ju rù dájá tó ń gbó ẹ ò fura. burúkú ìwà nù dára ah, kò tún sí yàrá ẹ̀ nínú lórí burúkú ọmọ yìí wà. ibi ni wàá bura mọ́ sí okú yàrá tiẹ̀ ó wá sí ìbàyẹ̀ ah, ah, àbí wà tẹ̀gbọ́n jẹ́ ti ṣe nǹkan tí mo rò ẹ sì jọ gbátìsì nǹkan wàhálà ti ń tẹ nìyẹn ó ń pẹ́ káyé tó bàjẹ́ pátápátá kọ̀ọ̀kan mi ṣó fẹ́ sọ mí lórí burúkú ni ẹ ẹ gbé nǹkan kaná O wá filẹ̀ lórí iná gbogbo èsì tí wọ́n gba ilé kan ó fẹ́ jóná mọ́ mi lórí àbí. rárá ma òtútù mú mi ní orílẹ̀ tó ń fọ́ mi. òtútù mú wọ orí ń fọ́ ẹ òtútù yẹn ló máa pa ẹ mo ní orí fífọ́ ẹ ló máa pa ẹ orí yẹn ló máa fọ́ ẹ pa ṣé ó dúpọ̀ fàbọ̀ lọ ni o dẹ̀ gbálẹ̀ mo dẹ̀ rán lọ sí street kẹta kó lọ bá mi bà kọ́ wá ìyẹn níṣẹ́ ó ti pọ̀ jù dá mi lóhùn ó wá lára ẹ̀ ò yá wo ṣé tí o bá dìde ibi tó wà yẹn gbogbo òṣì tó ṣe sí kíchìn mi kó lọ tún ṣe tí bá bú ẹ ibi tó wà yẹn tí mo bá bú ẹ ilé agajù ẹ lọ ilé agajù ẹ lọ olóyè burúkú ọmọ ìyá ìròyìn pé olóyè burúkú ọmọ èyí ọmọ òfu ọmọ àdánù àdáadá yìí olóyè burúkú gan ṣé bá ṣe mí ìwé ń lẹ́yìn ni ọjọ́ ìjọ ilé mọ́mi lórí àbí ó yá dìde dìde. Ah, ah, ah, ẹwù ẹwù mọ mi ara ẹwù yá ni ẹwù ogun tí mo lè bára rẹ ṣáà rí òun nílé. ayọ̀tẹ̀lẹ̀ wà ogun yín burúkú òun wà ọkọ ìlú kò lọ́la ẹ tí o bá pẹ́ kó tó kú ọmọ rẹ wọ́n yìí kò tí ma ṣe fún ẹ ó yà alẹ́. ara mi ò yá tó lọ bá rògùn ogun tá a bára ní ẹ títí fọmọ lẹ́yìn báyìí. ìyẹn mi o èmi ló ń dápá wọnú fún èmi ni mò ń sọ tó sọ̀rọ̀ èmi ló ń fún ẹsìn ayé ẹ mo lórí bọ́ọ̀lù mo lórí bí kúrò lórí mi ó ti dúró. ṣẹlẹ̀ kí ló ń ṣe ń ta. mọ́mì ni. mọ́mì wò kí ló dé. àwọn olólè mi bọ́ta àwọn làwọn máa kọ àbàjá fún mi. àbàjá. ló máa kọ àbàjá fún ẹ. bẹ́ẹ̀ ni sẹ́ kí ló ń jẹ́ àbàjá mi náà mọ tó ń jẹ bẹ́ẹ̀ wọn là máa kọlà àbàjá fún mi wọn nígbà tí bí mi pé wọn ní ẹ wọn ní ẹ kọlà fún mi pé wọn máa kọlà àbàjá fún mi. Ah. wọ̀ lọ. yà wọlé. Ah, ẹ wò dáadé ẹ wò má jẹ́ kí n lọ ètò ìtòrò Ọlọ́run ẹ wò bí akẹ́kọ̀ọ́ kọ lọ kí ló máa mi gba àfọkọ àwo tó wà lọ́wọ́ wọn. o fún àwo mọ́lẹ̀. Ah. so àfọkọ àwo ló lóun máa fi kọ àbájá fún ẹ. bẹ́ẹ̀ ni sà ah, mi lè lọ. mo dúpẹ́ ń fọ́ àwo wọ lọ ẹlẹ́dàá mi yé mo bẹ̀ gbọ́ tèmi o ọ̀rọ̀ mi máa dọ̀wọ́ rẹ olúwa mi yé mo bẹ̀ ṣàánú mi o. ọmọ ìṣẹ́jú ọdẹ mi kò ṣe dúró kí n fọ́ orí ẹ̀ mo fẹ́ fọ́ orí ẹ̀ ni mo fẹ́ fọ́ orí ẹ̀ kó túká dànù àwọn òṣì ọmọ àdàdà ọmọ àdánù ọmọ tí wọ́n bí tí wọ́n kọ́ àbí kọ́ bí ó lè kọ́ ni kò gbẹ̀ kọ́ ni olórí burúkú ọmọ èyí wèrè kejì ẹ̀ náà ó ń gbé nǹkan kan náà ní ìmọ̀ tó gbà lọ tí gbogbo ẹ̀ fi gbígbá ní ó fẹ́ ju ẹ̀rù mi mọ́lẹ̀ tí lè bá ṣe máa ẹ̀rù mi gbogbo ẹ̀rù mi tí mo rà lọ́wọ́ ẹbí yẹn ó fẹ́ ju mọ́lẹ̀ ọmọ mi sọ kí nígbà tó mo fẹ́ ṣe kan fún kò sí ìrìn ó dúpẹ́ ṣé bí òun náà gbọ́ bó ṣe ń pariwo báyìí kí ló ṣẹlẹ̀ tó fi fi ààyè sílẹ̀ tẹ̀sùn fi jọba nínú ayé ẹ̀ báyìí ó ṣe ń ṣe bí ẹranko nínú èèyàn lọ. tí ẹ̀mí ọlọ́run bá tiẹ̀ ń jọba nínú èèyàn tí èèyàn dẹ̀ ń fẹ́ tẹrí èṣù bá kí ló dé tó ń wùwà báyìí tó ń ṣe bí ẹranko àwọn ọmọ ẹ àwọn ọmọ ẹ ni wọ́n jẹ́ for goodness sake àwọn ọmọ kékeré ni wọ́n tó lè bá wọn ṣorogún nínú ilé kí ló ń ṣẹlẹ̀. olùrò tí mi Samson Akínbádé èmi ìyàwó ẹ mo dúpẹ́ ọlá ló ń ṣe bí ẹranko. mo dúpẹ́ ọlá Kristiana ò ṣe bí ẹranko. ah ó ti yé mi ó ti yé mi. ò ń ṣe bí ẹranko. ó ti yé mi. má fi àyè gba èṣù má fi àyè gba sátánì. Ah, ibi tó sọ de ó ti yé mi. ah ó ti yé mi àpò ah, sí wàhálà ó ti yé mi báyìí pé ìwọ ló rán àwọn ìsinmi gbogbo bó ṣe ń rùn sí mi nílé yìí tí mi ò lè sọ àtọ́ máa wọ́n mi tí mi ò lè sọ àtọ́ máa wọ́n mi ẹ kò tí wàá là. ṣé máa wá jẹ́ mi ni màá rán àwọn ọmọ sí ẹ. ẹ dúró lọ́wọ́ sọ kí ló sọ tí wọ́n ń gbé lẹ́yìn wọn ni ẹ ó ti dà kò sí problem continue ṣètìgbọ́ àjọpọ̀ sí náà amúkọ́ ẹ̀kọ́ ni mo mọ̀ dájú ìkòkò nígbà omi kó gbẹ̀yìn kó tún gbà ṣoṣo. ọ̀nà mi yé o jẹ́ kí n lè yé èké o ọ̀rọ̀ mi máa dọ̀wọ́ rẹ iṣẹ́ rẹ lọ́wọ́ mi máa jẹ́ kú o ayé mi máa. Bọ́dé ayé tọ́nà òkùnkùn ṣú ọmọlàjú kò ríran ẹni gun àjà ojú rẹ̀. mo dúpẹ́ náà ibo ló ti rí gbogbo wàrà dáradá tó ń wù yẹn ọlọ́run mà ṣàánú mi o but pastor ìgbà tí gbogbo ọ̀rọ̀ ti ń rí báyìí ó yẹ ká ẹ ti fi tó mi létí mo ṣáà máa ń wá sí ṣọ́ọ̀ṣì ọ̀dọ̀ yín lẹ́ẹ̀kọ̀ọ̀kan. ẹ̀yin náà gbọ́n tẹ́ ẹ pè mí ìránṣẹ́ ọlọ́run ni mí yàtọ̀ sí yẹ kì í ṣe pé bóyá mo kéré jù náà ìkẹta tọmọ bá ti kúrò nílé ìyá ẹ̀ tó bá ti lọ ilé ọkọ tọ́ bá ti lè jọ di tọkọ-tìyàwó púpọ̀ nínú tó bá ń ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì wọ́n á jọ máa gbà mọ́ra lèmi mọ̀. ayé àtijọ́ nìyẹn o kò ń ṣayé òde òní o ṣẹ́rí bọ́rọ̀ bá ti ń bá ọ̀rọ̀ ńlẹ̀ ọ̀rọ̀ máa ń gbọ́n sí ni tá a bá dẹ̀ ti kékeré pẹ̀ka àrókò tó bá dàgbà tán á máa gbẹbọ lọ́wọ́ èèyàn ni Ah, ah. ẹ jọ̀ọ́ ṣé kí ni mo dúpẹ́ fẹ́ sọra ẹ̀ dànà ṣó ti ru ara ẹ̀ pín pé òun lè bímọ ọmọ ló ṣe ń kanra máwọn ọmọ ọlọ́mọ ni àbí orí ọmọ ló ṣàn pé ọmọ wá sáyé ẹ wò mo fọlọ́n bẹ̀yìn ẹjọ́ nítorí ọlọ́run. Ah, mi ti èrò pọ̀rọ̀ pé kò tí ì bímọ ní problem ó dà pé i don't know kò ṣàkàn nífẹ̀ẹ́ àwọn ọmọ mi nínú ilé bíi kan kúrò kan ṣàṣe mú mi ní báyìí ó lóun máa fún àwọn ọmọ yẹn lórí lọ́jọ́ kan ni torí kò tiẹ̀ yé mi. àpárá lásán nìyẹn ó máa fọmọ lọ́mọ lórí. Hmm. ọ̀rọ̀ mo dúpẹ́ kọjá àpárá o ojú ẹ̀ máa ń pọ́n gan tó bá ń sọ ni o. ẹ wo pásítọ̀ mo fọlọ́n bẹ̀yìn ẹ̀yin ẹ ṣe bẹ́ẹ̀ ti sọ fún mi nsìn èmi á bá sọ̀rọ̀ o mo dẹ̀ rí i pé ó máa change ẹ̀yin náà rí i pé ó máa change tí n bá ti bá sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ ṣe gan ẹ yẹ jẹ́ gbàdúrà. màá ṣàṣeyín lálejò náà tó tó. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ń gbà míì àmọ́ èyí tó jẹ́ oúnjẹ ẹ̀mí ẹ̀já fúnra wa ọba mímọ́ ọmọ mímọ́ àgbẹ̀ ọ̀gá kábíyèsí olúwa yan torí pé ìwọ ni olúwa kábíyèsí ọlọ́run gbọ̀pẹ̀ wa àmì jésù àmì kristi inú mo dúpẹ́ olúwa bá wa wọnú ẹ̀ wọnú ẹ̀ wọnú ẹ̀ bá wí kí nǹkan tí mo ṣe tó burú káwọn má lè ṣe kí má lè bá wí nulẹ̀ àbí kò sí wàhálà kò sí wàhálà àṣebẹ̀rẹ̀ nulẹ̀ yìí ni o kí ni mo wí ìdẹ́sẹ̀bẹ̀rẹ̀ nulẹ̀ yìí láàrin àti yín ṣẹlẹ̀ ilé òwèrè ni máa ń jẹ́ máa fi lé ayé sún yín ni mo sọ bẹ́ẹ̀ aláàkí gbogbo orí burúkú yẹn náà kí lè fọwọ́ gbogbo èrè náà àbí gbogbo iṣẹ́ ìdá òwèrè nulẹ̀ yìí ni kí ni wọ́n lè ṣẹlẹ̀ ẹ máa wọ bíwẹ̀ wọ́ ọtá àwọn sọ fún yẹn o kí ọ̀rọ̀ kọ́ bẹ̀ ṣẹlẹ̀ ni ẹ báìbù. kí ni mi ti ìwọ mi wọ mo ní ọláyẹ wọ báìbù ni gbogbo ọlọjọ mọ nǹkan tó ní báìbù jẹ tí bá tún bẹ́ẹ̀ sọ̀rọ̀ lẹ́yìn tó bá tún ìgbìmọ̀ mi ṣé mo sì júlá sọ ni wà lákẹlẹ̀ máa ń já máa ń já kápá tún jọ yẹn tún kọ́ mo ní máa já máa jọ. mo dúpẹ́ please what have I done to you kí ni mo ṣe tí mo fi deserve gbogbo eléyìí bó mo farabalẹ̀ mo rí ẹ mo wò ẹ mo wò ẹ pé ìwọ ló wù mí kí tó lè fẹ́ ha kí ló tó ń ṣe lè fún mi ní church o máa ń bá àwọn ọmọ ṣeré mo rí bó ṣe máa ń gbé àwọn ọmọ káàkiri kí ló dé tó wà lè nífẹ̀ẹ́ àwọn ọmọ ẹ tó jẹ́ pé ìjà ni lójoojúmọ́ kí ló ṣẹlẹ̀ àwọn ọmọ ẹ kí ló ṣe fún ẹ. ọmọ ti àdúdẹ mi sọ̀rọ̀. ṣé ọmọ tí mo bá bí ṣé wọ́n lónìí àwọn ọ̀tọ̀ nǹkan wà lára ẹ̀mí ẹ̀mí mo dúpẹ́ ńlá ní máa bí àwọn àlàlà yẹn ṣé àwọn ọmọ nìyí tí wọ́n pè lọ́mọ yẹn ṣé àwọn ọmọ nìyí àbọ̀ mọ̀ torí wọ̀ ni máa rán sí wọn bó ṣe wáyé torí kẹ́tọ́ wí rẹ̀ tó wí bọ̀ sí wà tí máa tẹ́wọ́ lọ́dún pẹ́ lọ́dà lọ́dún wọ́n bí jẹ́ kọ́ mọ̀ kó fi yé wọn kó sọ fún wọn wípé tí wọ́n bá cross path mi nílé yìí tí wọ́n bá as much as cross my path nílé yìí they will not live to tell the story mi mo sọ bẹ́ẹ̀ tí wọ́n ṣe kò ní ìyá nìkan lóbi o. oúnjẹ ti ẹ̀dà <laughs> ok um, alpha. wọ́n lè bá máa pè wọ́n lítà wọ́n kàn sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ lójú wọn ti fẹ́ pọ̀ jù fún mi just get on and on and on. Ah. oúnjẹ tiẹ̀ ń kọ́. yẹ dáadé ó lóun ò jẹ ráìsì wọn nìkan mi lówó oúnjẹ mo dẹ̀ sọ fún pé nǹkan táwọn abajẹ lọ́sàn-án ìlú náà gbọ́dọ̀ jẹ. what's the meaning of that body? like that pé kò lè jẹ́ nǹkan tó bá òun mi ò yá ọmọ sọ́tọ̀ o ti gbọ́ bó ṣe jẹ́ ọmọ sí mi náà ṣe jẹ́ wá kí ló ń ẹ̀jẹ̀. ọmọ ọ̀rẹ́ màá mọ ọ̀rẹ́ màá ṣé nǹkan ṣe wọ́n ní kí kó tó ń ẹ̀jẹ̀ lọ́sàn-án yìí. ẹ̀bà ni mà. ẹ̀bà lọ́rùn ẹ̀bà kó jẹba kí ló ń ẹ̀jẹ̀ lálẹ́. ráìsì ni mà. ráìsì àwọn ẹ̀jẹ̀ lọ́sàn-án ló ń ẹ̀jẹ̀ lálẹ́ right. Mm-hmm kò sí problem daddy ẹ jọ fẹkẹ ṣe kí ni i just want to teach brother a lesson please Why tá à ń jẹ lọ́sàn-án ìmúlẹ̀ àdámà tún jẹ lálẹ́ tí gbogbo wa máa jíjọ jẹ. bẹ́ẹ̀ ni. ṣé nǹkan tẹ́ sọ nìyẹn kò sí problem kò sí wàhálà. mi ò ya ọmọ sọ́sọ̀ sọ̀rọ̀ bí o ṣe jẹ́ ọmọ mi ni òun náà jẹ́ ọmọ mi you don't tell anybody what to eat and what not to eat nǹkan tó bá wọn bí nǹkan tó wọn jẹ ni wọ́n jẹ nǹkan táwọn náà jẹ ni kò jẹ do you understand me And don't treat anybody like that. Not in my home, anyway. I'm sorry, ma. Mommy, you don't ma. Ibu onigba yìí náà wà ma. Àmín. Ẹ máa pẹ́ fún wa ma. Àmín. Àmín. Lọ́wọ́ ẹ̀bà tó sọ. Thank you, dear. Thank you. I love you. I love you. mi lélẹ̀ mi ti gbóná oh i'm so sorry má bínú Sarah ṣe ti gbọ́ ó máa ń gbé omi yẹn padà mo fẹ́ parí passage yìí kí n tó ní ìdòmí yẹn so as soon as i'm done i'll let you know okay o ṣe má bínú ah, ṣe gbọ́. Close your eye kí ló ṣẹlẹ̀. ẹ máa bọ̀ sí ọmọdé ẹ bá mi wọ́ ẹ bá mi wọ́ ẹ bá mi wọ́ ẹ bá mi gbé. sara sara ẹ kí ló ṣe. kí ló ṣe. kí ló ṣe. ojoojúmọ́ kọ́ mi sá. oyi. mo fẹ́ sinmi sá o fẹ́ sinmi. irọ́ ìṣẹ̀lẹ̀ kọ́kọ́rọ́ mọ́tò. ní sùúrù náà ní sùúrù ní sùúrù o fẹ́ sinmi díẹ̀ àbí. o ti tó gba àwọn tó ti wá ah, o mọ̀ tó ṣẹlẹ̀ mo understand. nǹkan tó ṣe tó yìí bá ń kọ́ wọn bẹ́yẹn kò ní ìdí hospital ọmọ ní láti sinmi lóòótọ́ ni olùsí wa ń ṣe báyìí tó wá tó gba àwọn tó ti ń ṣe é. o ti pẹ́ tó ti ṣe mí sẹ́ tó tóbi ọdún méjì sá. tó ti ṣe ẹgbẹ́ yìí. ìwọ mọ iye ọdún méjì. Eh? irú kọ́ bá iṣẹ́ ọdún méjì ò lè sẹ́ni kẹ́lẹ́bọ̀dì nínú ilé yìí mọ̀ mí wo tó bá ti jẹ́ pé ọ̀rọ̀ olóyìn ni mi ò fẹ́ kó ṣe anything nínú ilé yìí in the next three weeks mo hmm. máa fọwọ́ mi ṣe oúnjẹ fún ẹ wàá máa sinmi àdéhùn tí gbogbo kìíní máa you can imagine ẹ eh, orúkọ bá yín ṣe ọ̀sọ́ fún ẹ̀kọ́ kan nulẹ̀ mi eh, eh, anybody mọ̀ nǹkan kan. Ah. Ah, ṣé inú tún rẹ náà ni. Ah. mo kàn láti sinmi sá. ok ok oh, pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ àbí ká kú gbé lọ sọ́spítù bọ́ ẹ sọ. rárá sá oṣù àpọ́nlé láti sinmi ni ó yá má bọ̀ má bọ̀ má bọ̀ ah that's good. pẹ̀lẹ́ ah Abigail Abigail ah ikú mà lágbára o. Ah, Abigail aya rere mo só como, o nù o nífẹ̀ẹ́ o ó nífẹ̀ẹ́ ara kò sẹ́ni tí ò nífẹ̀ẹ́ sí kò lólódì kankan Abigail nífẹ̀ẹ́ ìgbà ju ọmọ ẹ̀ náà. àbíkẹ́ obìnrin gidi tó fẹ́ ọkọ pẹ̀lú ṣùgbọ́n ẹ̀ kò sí nǹkan tó bí nínú ó dúró nínú ilé gẹ́gẹ́ bí ọkùnrin ó ran iṣẹ́ ìránṣẹ́ mi lọ́wọ́. mo pàdánù nǹkan ò wọ́n lọ́ọ̀ àgbélébùú pọ̀jù fún mi àgbélébùú pọ̀jù fún mi ò ní fàyè sílẹ̀ fún mi ó jẹ́ kí n ṣe ó jẹ́ kí n ṣe fẹ́ẹ́. ìkápá àti agbára ìwọ ọlọ́run ló gbogbo ìmọ̀ àti ògo láti ọ̀dọ̀ rẹ wá ni thank you God. òpònú oníranù òde bá wà pé lọ́yọ̀ èèyàn lọ sí èèyàn lọ nìwọ yìí ẹ dábì lóhùn òpònú ayélujára tó bá pèpè ẹlẹ́yàn lọ́hùn ọ̀rọ̀ burúkú tó jáde lẹ́nu ẹ̀ wọ́n pè mí ní àṣìyàn ìwọ ṣé wọ́n ti wọlé ẹ wò ṣé o ti mo ní ohun tí mo ní ṣe ti yẹ́rẹ́ ẹ wò ó dá láti bí oṣù mélòó wò èèyàn mélòó ló ti wò sàn torí tó bá yọ sìn wàá pẹ́rẹ́ ní èèyàn lọ́hùn èèyàn mélòó ti torí ayé wọn dábì lóhùn. láti bí oṣù mélòó tó ń sọ yẹn báwo ni mo ṣe fẹ́ wò yàn sàn so ẹni tí mo fẹ́ tò ilé ayé ẹ̀ láti bí oṣù mélòó tó ń sọ yẹn èwo ló fọkàn mi balẹ̀ ńbẹ̀ I was not in right state of mind láti bí oṣù tá a sọ yìí ṣe bí inú ilé náà la wà ojoojúmọ́ ìjà ojoojúmọ́ ariwo ni sọ bí mo ṣe fẹ́ wòyàn sọ fún mi. òní kankan ṣe ni mi ò dá iláàmù òní kankan ṣe ni èèyàn lé sí fèrè. èmi. bẹ́ẹ̀ ni èèyàn èṣù ni ẹ bó ṣe gbà yìí kàn pé léèyàn lọ́wọ́ ni ẹ̀mí mímọ́ lọ́kọ̀ kan sí lára ẹ̀ wọ́n ti ṣe wáyé. èmi èèyàn lucifer. bẹ́ẹ̀ni èèyàn ìṣù ni ẹ wọn ò gbé àwọn ọmọ kí n sọ fún ẹ ẹ̀mí mímọ́ Ọlọ́run ti fi ẹlẹ tipẹ́. má tọ̀ bẹ́ẹ̀. bísí mi bísí mi ah, ah, ẹ̀yin olórí burúkú ọkọ ayé mi máa bàjẹ́ ayé mi máa bàjẹ́ ṣẹlẹ̀ olórí burúkú ni ẹ̀yin olórí burúkú dédé yìí ayé mi máa bàjẹ́ ni wọ́n ẹ̀yin ẹ̀sìn ìlú yìí gbogbo àgbáyé náà wọ́n ṣọ́ọ́sì èmi àti ọlọ́rọ̀ o ṣé mo gbá mi létí ìwọ èmi ti sọ tẹ́lẹ̀ mo ní iye èṣù ni ẹ ẹ̀mí èṣù ló ń gbénu ẹ o gbá mi létí mo mọ̀ kọ́tọ́ yẹ kí iṣẹ́ fún ẹ o ó yẹ kí n fira mi wọ̀ ẹ́ ni ṣé ìbọn ìgbà mi lé sí ẹ ó yẹ kí n dún ẹ ní gòní àmọ́ kò sí nǹkan tó jọ máa fi ẹ sílẹ̀ sórí àwọn ọmọ ẹ àwọn ọmọ nílé yìí wọ́n á fẹ́ rà wọ́n gbà ṣé ìjọba fún máa rí ọ̀sẹ̀ kan ètò tó gbà mí yẹn àwọn ò létí rárá mọ́ ṣèbí mi létí tó ń gbà àwọn ò létí rárá mọ́ ni mo sọ ẹ̀kún pásítọ̀ òṣì ara àtúnyẹ pásítọ̀ lórí burúkú àwọn wèrè dédé ẹ wò ó ti ń lé yìí. mo lọ lọ dá ìjì lọ dá ìjì. pọ̀ jù fún mi. Mami, ìdákẹ́ ẹ kú jùkú ma <laughs> omi rẹ o. gbélé gómìnlẹ ah, ṣe ń bá yín bù. má bù má bomi fún mi kí ló dé náà mo dúpẹ́ kí ló ṣe é ah, téèyàn bá níwà ó máa ń lẹ́wà ní ìwà lẹ́wà ọmọ èèyàn kí ló dé tí wọ́n lẹ́wà tó ò níwà ti rí tiẹ̀ náà wọ́n níwà kan ọmọkọ ẹ̀ ìjà gbọ̀ngàn ní nínú ilé bí orogún kí ló dé kí ni problem àti wà náà kò sọ nǹkan tọ́kọ lè sọ wà ti rán ọmọ pọ́kán kí ni kí kí ló dé kí ló ṣẹlẹ̀ jẹ́ kí n ẹ o orí bó o bá ṣe ń tọ́jú àwọn ọmọ yẹn sí lórí wọn ẹlẹ́dàá wọn ṣe máa pèsè tiẹ̀ fún ẹ torí mi ò mọbi tó ti rí wà ọ̀dájú ìwà burúkú tó wù káàkiri inú ilé tó wá sọ gbogbo èèyàn dọ̀tá inú ilé kò sẹ́nibọ̀dì tó gbọ́dọ̀ sọ̀rọ̀ kí ló dé. ẹ ẹ má mi ẹ ní ṣé torí nǹkan tẹ̀ ṣe wá sí ibà ilé nìyẹn. kò tó torí ẹ ẹ sọ fún mi torí ẹ kò yẹ kí n wá. Ah, náà mo láti béèrè lọ́wọ́ yín o torí ẹ sọ pé ẹ fẹ́ wá kí mi lé mi ò mọ̀ pọ̀kàn tí wọ́n fẹ́ bá mi sọ ni. mo ti kọjá àyè láti sọ̀rọ̀ sí ẹ nǹkan tí ò da ò lórúkọ méjì kò da ló ń jẹ èmi ò ní lajú mi lọkọ máa wà burúkú lé ọkọ ẹ. èmi ò understand yín tó yẹ nítorí wọn ti rojọ́ fún yín ẹ máa blame mi ni ẹ ní ọgbọ́n ti tèmi. tó bá ti wá jẹ́ pé nǹkan tẹ́ fẹ́ bá mi sọ nìyẹn kò ní ìkẹ́ bá mi sọ̀rọ̀ mọ́ ẹni tó nílé nìyẹn òun ni torí ẹ túbọ̀ sí kọ́ ìrẹ́mọ́ dídì rin ẹ̀ lápá ìkọ́ ìrẹ́mọ́ da tẹ́lẹ̀ ẹ túbọ̀ sí ń bú mi níṣojú ẹ̀ kí lẹ́yìn ẹ̀ṣẹ̀kọ̀ tó ṣe. ọkọ ẹni dídì rin mo dúpẹ́ ó máa fi mí sọ́rí ìjókòó ń wọlé. o mo máa kúrò nínú gbogbo onú lẹ́yìn ni èmi lọ mú kí mọ́tò kí n jáde lọ ní ẹ máa bá sọ. mo dúpẹ́ ẹ gbà mí irú ẹ̀mí wo ló ń gbé inú ọmọ ìbá wo ọkọ mi jọ torí ọlọ́run ìwọ ni mo rí bẹ́ẹ̀ o mo fi ọlọ́run bẹ́ẹ̀ jọ ọlọ́run ní dààmú ẹ wàhálà ìdààmú ò ní bá ẹ sórí gbogbo tó wù tó bá ṣe fi yá mi èmi ni mo sẹ́ ẹ o jọ ọkọ mi dákun ìkún ìkún ah, ẹlẹ́dẹ̀ẹ́ ni mo kúnlẹ̀ fún un. Ah, jọ má bínú torí Ọlọ́run jọ torí Ọlọ́run. Eh? ẹ jẹ́ ká gbàdúrà ni ma yes ma. lórúkọ Jésù. mọ́mí ẹ jẹ́ kébi gbà ma ẹ jẹ́ kébi gbà lórúkọ jésù. àmì jésù. lórúkọ jésù. àmì. kábíyèsí ọ̀gá tó ló tóbi. kábíyèsí. ìwọ ló ṣe ẹ̀dá mi ò wá gbọ́ wá gbọ́ má má jẹ́ dádì. Ah. dádì tó pè mí ń sìn dáa. mo rí kọ́ yín dáre. ẹ lọ. bàbá. mo fẹ́ kọ ìyàwó mi sílẹ̀. ká má rí ní paul wí o ah! dádì ìránṣẹ́ ọlọ́run ni yín adarí ìjọ ni yín olùdásílẹ̀ dẹ̀ ni yín kò sí nǹkan tó jọ ẹ ò lè kọ ìyàwó yín sílẹ̀. torí kiri bíbélì ò fi díẹ̀ múlẹ̀ fún ránṣẹ́ ọlọ́run láti kọ ìyàwó ẹ̀ sílẹ̀ àtọmọ ọlọ́run àti pé kíni ẹ̀kọ́ wo lẹ fẹ́ kí àwọn ìjọ ó kọ́ ibi tí mò ń lọ ni kí làwọn ọmọ ìjọ fẹ́ sọ ẹ̀kọ́ wo ni wọ́n fẹ́ kọ́ kí ni wọ́n fẹ́ gbọ́ nígbà tí n bá kọ ìyàwó mi sílẹ̀ àmọ́ tí n bá kú àwọn ọmọ ìjọ wọn wá darí mi sínú ìjọ ìyá àbí ọlọ́run ò ní jẹ́. wàhálà tí ọmọbìnrin yìí ń fún mi lójoojúmọ́ ó pọ̀ ju bó ṣe yẹ lọ. bàbá àgbélébùú yín ni ẹ ní láti gbé e kò sọgbọ́n tẹ́ fẹ́ dá sí i kristi jésù adẹ́rìn yín lọ́wọ́ láti gbé àgbélébù yín. ẹ sọ fún mi pé àgbélébù mi ni èṣù tó wà nínú ilé mi tí n bá lé lọ kí làwọn ọmọ ọjọ́ fẹ́ sọ àbí. bẹ́ẹ̀ ni bàbá. ohun tán máa sọ ò ní dáa. bẹ́ẹ̀ ni àmọ́ tí bá kú wọ́n lè kọ àti gbé bá bá lé lé. ẹ ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ kú. ọlọ́run akọ wa ṣe. ọlọ́run akọ wa ṣe bàbá ohun tá à ń sọ yìí ẹ rò dáadáa kò pọ́síbò. mo ti rò ó ẹ dẹ̀ ti sọ̀rọ̀ sí ní kí n má ṣe bẹ́ẹ̀. ẹ lè ṣe bẹ́ẹ̀. mo ti gbọ́. n tẹ́ ẹ pè mí fún náà nìyẹn bàbá. olúwa. káàdì wọ́n gbàdúrà ni. lórúkọ jésù. àmì jésù lórúkọ jésù. àmì jésù. ilé alàgbà tó ti ń tò olúwa má bàjẹ́. àmì jésù. àárín alàgbà àtìyàwó wọn tó gún olúwa má bàjẹ́. àmì jésù. iṣẹ́ ìránṣẹ́ lágbára gan. iṣẹ́ ìránṣẹ́ kún fún ìsọ̀rọ̀ òdì sí ó kún fún ìwọ̀sí bẹ́ẹ̀ ó ní ìbìkún nínú yorùbá tí ìwọ rí gbà tí èmi rí gbà ṣùgbọ́n nǹkan kan wà tí mo fẹ́ kó wò mo fẹ́ kó ṣọ́ra o parábìnrin kó rò dáadáa kó tó dìbò ṣe torí bí mi ṣe ń wò ó ó dà pé ọ̀nà tí èṣù fẹ́ gbà láti kó bá iṣẹ́ ìránṣẹ́ ẹni àdègbúdọ̀ ṣe prayerfully. pásítọ̀ tọ́lá mo ti rí dáadáa mo ti rí ọwọ́ tí Lucifer ń gbé kó lè jogún ayé mi. You know what? I just have to leave the house. Mo ní láti fi léyìn sílẹ̀ báyìí báyìí báyìí. Mo ní láti travel. Tó o bá fi lè sílẹ̀ báwo ni iṣẹ́ ìránṣẹ́ báwo ni àwọn ìjọ mímọ́ Ọlọ́run báwo ni ẹbí tiẹ̀ gangan tó bá fi lé sílẹ̀ láti ìgbà tí mo ti wá láti bí oṣù díẹ̀ sẹ́yìn mi ò máa rántí ìjọ Ọlọ́run wọn mi ò máa rántí ẹbí kankan mi máa mọ̀ pé bóyá mo tiẹ̀ léèyàn kankan nínú ìjọ tó jẹ́ èèyàn mi ọmọbìnrin yóò jẹ́ kí n ráyè ronú kankan wàhálà ni ní gbogbo ìgbà help sales ah! ó fúnra rẹ̀ tún bú mi tún jẹ́ kí n mọ̀ wípé ta ni mo wo sàn ta ló ní ìtúsílẹ̀ látọwọ́ mi ìgbà ah! tọkọ èèyàn bá papọ̀ báwo lẹ̀mí mímọ́ ọlọ́run ṣe fẹ́ ráyè inú ayé èèyàn just tell me àfi kí n yẹra fọbìnrin tó bá wá mi tí ó bá rí mi then àpè ní just that. all right ìgbàkúgbà tó bá wá fẹ́ ṣetán láti lọ jẹ́ kí n mọ̀ torí kí mi náà lè rántí ẹnu àdúrà jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù. pásítọ̀ Tọ́lá jẹ́ kí n máa gba tèmi lọ́nu mọ́tò. It's okay then. It's okay. It's okay. Daddy. Nígbà tí wà lẹ́yìn tí wọ́n ṣe báyìí pẹ̀lú wa, wọ́n travel nǹkan báwọn ṣe fi máa ṣe ọ̀rẹ́ tí a bá fẹ́ kí àlàáfíà kí ó jọba nínú ilé mo rò pé decision mi yẹn ó ló best jù yes because tí n bá yẹra fún ọmọbìnrin mo mọ̀ pé a wà mí bá pè mí máa sọ nǹkan tí mo fẹ́ fún ok ó ní àlàáfíà lè fi jọba àbí èrè àti ìtọ́ni àbí ẹ̀kọ́ wò àwọn èèyàn fẹ́ kọ́ látara mi nígbà tí n bá lé dànù tí n bá tún fẹ́ lò mí ṣé wọn ní ní odindi pásítọ̀ ìránṣẹ́ ọlọ́run yẹ kó ṣàgbèrè káàkiri àbí kó lè tó ilé ẹ̀ mo understand Amo? mo mọ̀ kẹ́ ẹ̀ lè ní problem kankan bíbélì yẹn sọ fún yín pé àwọn ọmọ kìnìún á máa ṣe aláìní ìgbà sì máa pa wọ́n ṣùgbọ́n àwọn tó ní ìgbàgbọ́ nínú olúwa wọ́n ní kò ní ṣe kíni kò ní ṣe aláìní ohun tó dára bọ̀dé bọ̀dé you'll be okay ànápa ti àbúrò ẹ̀ máa mọ bí máa ṣe yanjú school ẹ̀ ok tí school tí ẹ bá ti yanjú tí ò bá ti pè mí gbà yẹn àbúrò ẹ̀ máa gbé school mo kà gbogbo ẹ̀ máa lójútó. iṣu pé mi pé mo ní sí. ọlọ́run àgbà kò sọ ọlọ́run àgbà kò sọ ọmọ alágbára o. Ẹ ká Pray. pray, pray, pray. In Jesus' name. In the mighty name of Jesus. Amen. Heavenly Father, we thank you. We adore. Hello. Ah, báwo ni ṣó wa? Manager yín kọ́. Ah, ah, báwo ni àbúrò ṣe wà pa wo wo wo ebi ń pa mí kí lẹ ní wo ṣé mo lè rí àmàlà tó fẹ́ lẹ́ ọ̀ya ẹja ni màá fi jẹ ẹja. sísá mi ti dúró ní tí ìbámu sọ lórí fún ìyẹn ìyẹn mọ̀ wá lágbára jẹ. Ah, ṣé àṣìírí yẹn ẹ olórí burúkú ẹ máa ti kú òun lè àṣìírí dáadáa ibi tó bá rí kó lọ wàhálà tiẹ̀ nìyẹn tó bá hùn kó má bójú wẹ̀yìn àwọn ọmọ ẹ̀ ebi ò bá pa wọn kú wo tébi bá pa wọn kú àwọn ìjọba ló máa ń kókò wọn kéńté mi ẹ eh, ó ń pẹ́. àǹtí mi nǹkan tí mo ti rún tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi pé èké òun ṣe ilé torí pé ìfẹ́ ṣe gàba lórí yín ló jẹ́ máa ṣe ilé tó wá kókòrò lè fún yín báyìí. Ah, wo kí ni ẹni tá fẹ́ sunjẹ tẹ́lẹ̀ tó tún fẹ́ pupara ibi tá fẹ́ gbin obì sí obì ti lálẹ́ wù ń bẹ́ẹ̀ kí n tẹ́mi àti ẹ̀ ah, ibi tó lọ yẹn èmi mọ̀ pé tó bá pẹ́ tó bá yá á padà á bá mi ní kí ni wò jọ ẹjọ́ ẹ̀yìn tẹ̀ ti pọ̀ jù kí ló dé báyìí múlẹ́bí ń pa mí àbí ṣé o fẹ́ fún mi lóúnjẹ ni. alábì. ẹ àmàlà àti ọbẹ̀ ẹja tútù ṣé ẹja yẹn fresh fish ni ó yà yẹ kó bù fún mi. down down down down jọ ah ta lílé èyí tó tún pè mí ah ok hello ọ̀rẹ́ mi <laughs> báwo ah mi ìdè wá sílé o àmọ́ bí tí mo wà yìí mi ní pẹ́ <laughs> ó yà bàmílé bàmílé bàmílé mi ò ní pẹ́ mi bàrà rà á pàdé Dara move aside sẹ́ John. ẹ fẹ́ dọ̀dọ̀ John. Yeah. ti sọ fún mọ́mì. What if we want to rí wọn. <laughs> Ah, báwo ni ìta mo wa mo ń receive call ni kí ló ṣẹlẹ̀ mo ṣáà ń Mommy, mọ́mì kìíní kan. Ah, mọ́mì mo fẹ́ dọ̀dọ̀ John ni mà. mo fẹ́ dọ̀dọ̀ John. Ah, o ní lọ sọ́dọ̀ John sin ọkọ mi mo fẹ́ ràn yín iṣẹ́ mo ní ìwọlé kí wọ́n á sọ fún yín tẹ́lẹ̀ ni. ma o ṣáà mọ ìtọ́kì. Ah! mo mọ bẹ́ẹ̀ mo mọ bẹ́ẹ̀. ó mọ o ṣe ọkọ mi bàbá mi lọ ra álọ́mù bẹ́ẹ̀ álọ́mù. álọ́mù lọmọ ah, ń ta álọ́mù ní next junction ní ọ̀dọ̀ wa yìí ń ta álọ́mù bẹ́ẹ̀. ní junction àti wall street wa yìí ah, mo mọ̀ pé ń ta álọ́mù bẹ́ẹ̀ fẹ́ẹ̀kì làwọn yẹn ń tà bẹ́ẹ̀ ni sórí ìtọ́kì gangan ibẹ̀ ló ti manufacture álọ́mù original nǹkan tí yóò fẹ́ ló fara yẹn yàn láti mú original láti lò ó yẹ ẹ̀hìn so ìtọ́kí ló máa ti bá mi lọ rà dára ṣó mo àdúgbò tí mo rán ìgbọ̀n ìlọ yìí ní tọ́kì yẹn wọ́n pè mí kan ní Akíndélé street number seventy two tó bá débẹ̀ bèrè yá dín ní wàá máa sọ fún wọn pé ìbò òrùn tí mo náà máa fi ránṣẹ́ sí mi yẹn yẹn ni mọ́mí yẹn ni kò wá gbà wá. ó yẹ ó yẹ ó yẹ tètè wá máa mi lọ ó yẹ máa máa máa ọkọ mi ẹ ṣe ẹ ṣé mo dúpẹ́ ìgbà tí ò ní kàn yín mi ní fojú sunkún yín ó já ó já ó já ó já ó já ó já ìwà fún mi ẹ ṣé ohun mọ́tò wà lọ́wọ́ yín. mo ṣe ní ṣéjì lọ́wọ́ báyìí. ah bàbá ọkọ mi má tún lówó tó wà lọ́wọ́ tiẹ̀ jẹ́ kí mi fún ẹ lówó má fún yín lówó ẹni sọ̀rọ̀ púpọ̀ mo ń bọ̀ ó já ó ẹ ti bá lọ síbẹ̀ yẹn. ìlà mi ṣé mò ń lálàá yẹn. o lálàá àdúrà ló gbà ajá tó ń jùrù dájá tó ń gbó ẹ ò fura àgbàlá ọba dojú ọlọ́mọ òtó ẹ ò fura lèkèlèkè pàṣọdà omi wọ ẹ̀kú ẹ ò fura alágẹmọ tó ń ṣe jẹ́jẹ́ ikú pa wọn o ọ̀pọ̀lọ́ tó ń jọ ẹ̀ mọ́lẹ̀. kí ló dé tó pẹ́. ẹ má bínú bọ̀dá mi ìyá àdínní tó ní kí n lọ gba ìborùn wá lọ́wọ́ wọn ni wọn ètè jáde sí mi ẹ má bínú. Ah, ó ṣàmọ̀ pé àsìkò tí àlàáfíà ń jọba nílé wa ni kò wá ń dakú tí pé àwa la máa fọ ọwọ́ ara wa bàjẹ́. mo ti gbọ́ mo ti gbọ́ èyíkà ètè máa lọ. Ah, ó ràn mí lánàá mi mo fẹ́ fa lọ́mù ṣe. tó bá ṣáà ti jẹ́ nǹkan tó máa dùn mọ́ wọn nú ni ẹ ṣáà jẹ́ ká máa ṣe nǹkan tó bá ti ní ká ṣe jẹ́ ká máa ṣe o kálàáfíà balẹ̀ ìjọba nílé wa along along. ẹ máa fura. Ah, ṣáà ti pé báyìí ṣáà ti pé báyìí. aṣọ wa kọ́ ni. Ah, aṣọ wa ni. Ah. ẹ má bínú èyí tó dá ilẹ̀ nígbà tí mo kó ni ṣé mo pé bọ́ọ̀sì méjì ni mi ò lè dá gbé ìgbà tí mo wá ń gbé tí mò ń gbé wá síta. Si bó ṣe dànù ní tí gbogbo ẹ̀dá sílẹ̀ lẹ̀. mú mi kí la ṣe. ẹ wo ẹ wo mi ní nǹkan tí fẹ́ bá yín sọ torí kí ni lẹ́yìn jáde kó onú lẹ́yìn òní mo ṣe rán yín iṣẹ́ kí ni fẹ́ fi kí ni mo rán yẹn ná alum ìborùn kò sí nǹkan tí fẹ́ fi ṣe kẹ́ ẹ lè bọ́ títà fún mi òní mo ṣe lẹ́yìn lọ ó yá ẹ kú yín ó dàbọ̀ ẹ rí wọnú lẹ́yìn mọ́ o mọ́ mi níbo ká máa kó lọ báyìí níbo ká máa kó lọ báyìí. ẹyọ ẹjọ ẹjọ ẹjọ ẹwò sọ pé mo ti sọ fún yín tipẹ́ mo ní nínú kí n lé yín àbí kẹ́yìn lé mi ìkún apàdà líkan láàrin àmì èjì ebi ti lẹ́yìn nìyẹn bàtà ìtìrí mi lẹ́yìn ó yẹ ìpẹ́rù yín tí mo bá yọjú tí mo bá ṣì rí yín bíbáyìí máa ti pẹ̀trọ̀ sùn yín mú aṣọ yín ni ẹ má pàṣọ yín ẹ má ti kó. ẹlẹ́dàá mi yé mo bẹ̀ gbọ́ tèmi ọ̀rọ̀ mi máa dọ̀wọ́ rẹ. Olúwa mi yé mo bẹ̀ ṣàánú mi o ayé mi máa dọ̀wọ́ rẹ. Kàyémáyé sọ̀rọ̀ mi o wá gbọ́ wá gbọ́ kánú rẹ máa máa kúrò lórí mi ayé tanná òkùnkùn ṣú ọmọlàjú kò ríran ẹnigun àjà ojú rẹ̀ o. bùdó fún ẹ mo fẹ́ lọ wá owó tí wàá fi travel. ìbúlé tí wọ́n rówó bẹ́ẹ̀. Ah, èmi ti ta fóònù mi four thousand ẹni mo ah, ta. àmọ́ wáyé tí mo fi ta fún yín náà ẹ. Eh? tí n bá ta fóònù mi ni mo fẹ́ rọ́ kó fún ẹ tí wàá fi travel. gbà òun ni. ìwọ máa lọ sọ́dọ̀ sista èmi àti àlejò ọlọ́bẹ torí tá a bá di ojú sílẹ̀ ẹrù bùkátà lè máa bà wọ́n èmi á lọ máa scott lọ́dọ̀ rẹ mi tó mú mi lọ síbi tí mo ti rí fún ta. dára mo jẹ́ fẹ́ kúnlẹ̀ àsìkò ìdánwò la wà yìí mo dẹ̀ mọ̀ pé lágbára ọlọ́run a máa borí ìdánwò dára fẹ́ kúnlẹ̀ àsìkò ẹkún kọ́ lélẹ́yìí ó ṣàlàyé pé workshop ẹni ẹlẹ́ni la wà yìí tó bá fi lè bá wa ń bí wàhálà mi tún lè ṣẹlẹ̀ gbẹ́rù ẹ̀ jẹ́ ká lọ sí gáràjì gbẹ́rù ẹ̀ gbẹ́rù ẹ̀ gbẹ́rù ẹ̀. alàgbà mo ń béèrè ọkùnrin kan náà jọ yìí ni òjíṣẹ́ ọlọ́run ni ó ṣe mí lóore mo ń láti wá dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ẹ jọ̀ọ́ èmi ni ìránṣẹ́ ọlọ́run tí mo wà lórí òkè yìí. Ah, ẹ̀yin lè jẹ́ olùdásílẹ̀ ṣùgbọ́n ẹni tó gbàdúrà fún mi ẹ̀yin kọ́ ẹ̀yin kọ́ o. Ah, ní inú ìjọ yìí. bẹ́ẹ̀ni nínú ìjọ yìí. arákùnrin yẹn ó ga ó ṣe sọ́sọ́rọ́ báyìí. Ah. arákùnrin yìí arákùnrin yìí. ṣé pé ẹni tó gbàdúrà fún yín. bẹ́ẹ̀ ẹ ẹ ti mọ tèmi ni mo wá yíra lẹ bí báyìí mo ń gbàdúrà pé kọ́ lọ́hún sí àánú ayé ìtẹ́ ní àdúrà mi ti gbà ẹ rántí mọ́. ó tẹ ẹ wọ ṣọ́ọ̀tì báyìí bẹ́ẹ̀ ni ẹ wọ aṣọ tó fẹ́ẹ́ jọ bíi singlet kójọ tó dọ̀tí báyìí bẹ́ẹ̀ ni tẹ fi ń yílẹ̀. bẹ́ẹ̀ ni ṣe rí ohun tẹ sọ níjọ́ náà lọ́hùn bẹ́ẹ̀ ṣe sọ gẹ́lẹ́ bẹ́ẹ̀ lórí kò tà sí kò yẹ. ògo ni fún olúwa ògo ni fún olúwa olúwa ṣe. wàá dúpẹ́ oore ni o. ẹ fifty thousand naira ló wà nbẹ. bẹ́ẹ̀ ni mo fi ìmọ̀rírì oore hàn ní. èló ló wà nbẹ. fifty thousand. ògo ni fún olúwa. so ibi tọrọ mi kù sí kọlọ́mù bá mi gbọ́ tán pátápátá one one thousand. bẹ́ẹ̀ni ah, ògo ni fún olúwa ògo ni fún olúwa ẹ ṣe ẹ ẹ ẹ jẹ́ àgbàdua. ẹ ẹ agbára ọlọ́run ògo ọlọ́run kò kúrò nínú ayé yìí. jésù. ibi tó kù sínú ayé olúwa ṣe. àmín jésù olúwa ṣe. olúwa ṣe. ká lè láyọ̀ ká lè máa yìn. àmín ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ lórúkọ jésù olúwa wa. àmín ẹ ah, praise the lord. hallelujah hallelujah mo dúpẹ́. kí ọ̀sẹ̀ tó ń bọ̀ náà ah. kó tó parí ọlọ́run á ṣe láyé yín. ẹ tún sọ ohun tuntun mi sínú ayé mi. mo sọ mi ò mọ <laughs> déètì mi ò mọ déètì wọn ò fi déètì hàn mí bẹ́ẹ̀ ni àmọ́ kó tó tó hẹ́ndìn ọlọ́run á ṣe ìyanu láyé yín. mo tó dúpẹ́ o hmm. olúwa tó fẹ́ ṣe ohun tuntun mi. a ṣe a ṣe ẹ ṣe mo dúpẹ́. ẹkẹlẹ ẹkẹlẹ ẹ ṣe gan. ó dáa o kí àná ọlọ́run kí ó máa bá yín lọ. ẹyìn. àà ah, ah. rárá o ìwọ ló ní ìdá mẹ́wàá ẹ̀ ni wàá kàn yọ fún olúwa ó tán. ẹyìn níbi tọ́rọ̀ kù sí bóyá wàá yọ nínú owó yẹn torí ó sọ fún mi nígbà kan wípé kò sí fóònù lọ́wọ́ ẹ̀ lọ́ọ́ fi ra fóònù Eh, eh, eh, àmì fóònù tẹ̀ kí wọ́n fi ṣe ah. mi ní ìdí fóònù. kò sí ẹnì kankan tó lè pè. mi ò lẹ́bí mi lára. o ò ní. àtọ̀ ah. ẹ mọ bó ṣẹlẹ̀ dájú ẹ má wọlé ẹ jẹ́ kí mi lọ ka owó tó bá ti pín màá yọ̀dá mẹ́wàá fún mi. ọ̀dà hmm. kọ́lọ́hún dúró tiẹ̀ má pẹ́ o. ìjìjà ọ̀gá mọ̀ ń gbọ́. mò ń tún lọ́wọ́ náà ni tí mo ṣe ń bá yín sọ̀rọ̀ báyìí abẹ́ mọ́tò mo wà tí mo ti ń ṣiṣẹ́ báyìí mò ń tú ọkàn éjì ọkàn mò ń túlẹ̀ báyìí ni. àmì ìṣe ni mo tún mọ́ mọ́ tọ́jú ti ń kọ́ mi iṣẹ́ mi wà ní mọ̀kẹ́ mò ń tú lọ́wọ́ báyìí ni ẹ ti mọ̀ ẹ bá ń tutù ẹ bá ń tutù ẹ bá ń tutù ẹ ṣeun ẹ bá ń tutù wú ọ̀rẹ́ ọ̀rẹ́ ọlọ́run nífẹ̀ẹ́ sí ẹ̀ǹgẹ́ ọ̀tá o jọ bá ń yára bá ń yára sí jọ nítorí ọlọ́run jọ jọ. ìgbà yìí láàárọ̀ tábà ní kẹ́ fojú síṣẹ́ ẹ̀ ní fojú sí. báwo ló ṣe ń ṣe báyìí ó sọ̀rọ̀ pọ̀ ga tiẹ̀ ó mọ̀ sẹ́jọ̀ ga mi lọ sọ́wọ́ ajé kọ́ ga mi mọ̀ pé mi mọ̀ kankan ni ah, alẹ́ jọ tọrọ lọ́n jọ jọ jọ jọ tọrọ lọ́n jọ ó ṣeun ó ṣeun. ẹ kú iṣẹ́ o báwo ni kì í ṣe bá yín tà. ṣé o ní dòdò. kò sí dòdò. iṣan ń ó ti tán. Ah, wo mi ì jẹun mi ì jẹun. wo wo wo wo ah, kí ló ń tà. Ah, ìrẹsì ni. ráìsì ni ráìsì wa ẹ̀wà náà wà. Ah. òòdè jó òòdè tún kí ní ìtàn kí n kó wá jẹun. orísun mi lè para mi o. ẹ jẹ ẹ sọ mi. ẹbí ò kí wọnú kọ́rọ̀ mi wọ̀. ẹ wo báwo lẹ ṣe ń tà. bẹ́ẹ̀ mi. dára sí mi kí ló ń ta yìí kí rè níkùn ẹ. nígbà tí mo dọ́dọ̀ àǹtí bídùn joyè lọ́wọ́ ní olóńgó ló ní kí tètè dé pé torí àárọ̀ ọjọ́ kejì làwọn fẹ́ kó kúrò mi táwọn ń gbé yẹn ó sọ bẹ́ẹ̀ náà nígbà tó di ẹlẹ́ẹ̀kẹrin tí mo ti para bẹ̀ ni mi ò lọ mọ́ bíi kí n débẹ̀ káwọn aráàlú sọ pé àwọn ọmọ eh, ẹni tó ń jẹ́ bẹ́ẹ̀ àbí kí n débẹ̀ kan láwọn ọmọ ibi tí wọ́n kó lọ. Ah. kí lọ kú níbi táwọn tíbi inú kó lọ tó sí ni wàhálà yìí bá pọ̀ rẹpẹtẹ láàrin èmi àtọkọ àti mi kódà gan-an mi jẹ́ ká tí mi mọ́gi tó sákúrò bẹ́ẹ̀. ọ̀rọ̀ mi wá dàbí ọ̀rọ̀ ẹni tó sá nílé kú tó sá lọ sílé àrùn. inú ṣọ́ọ̀bù ló yẹ kan ni mo ti ń sùn tí mo ti ń jí ìjọ káwọn ọkùnrin fọwọ́ gbá mi nídìí àbí ìjọ kọ́ fọwọ́ tó dọ̀ tí gbá mi láyà mo dé gbọ́dọ̀ sọ̀rọ̀ lílù ní àbíkíá onírẹ́sì máa fi bá tèmi jẹ́ ọpẹ́lọpẹ́ Ọlọ́run àtàlánùkọ tí mo pàdé níbo ló ti ròyìn òye. Ah, ọlọ́run mi náà ló fún mi lóyún. èyí ta ló ń tọ̀ ọ̀hún. kódà òun gan ló dá mi lóko òun gan tí mò ń tà yìí ẹ eh, ta ni àti pé gan iṣẹ́ kí ló ń ṣe. tájú lorúkọ ẹ ṣe fọgànáìsà ló ń ṣe. tájú fọgànáìsà ah, ìwọ ọlọ́run gbogbo ẹni tó fi èmi àti àbúrò mi sínú ìdààmú àti ìpòrúru ọkàn yìí ibi títọ́ bá parí sí ni tí a ti bẹ̀rẹ̀ ah, ọlọ́run abẹ́rẹ́ <laughs> ah, rí i ọmọ kìrìsìtẹ́nì oníbi níran ẹ̀yà wá rí báyìí má sunkún mọ́ àbúrò mi àbí láyọ̀ má sunkún mọ́ pẹ̀lẹ́. ó ti wọn kọ́rọ́ mú un tó sànmọ́ dúdú yóò wà nínú ayé orí ìpọ́njú àyànfẹ́ ẹ̀ tújúká tújúká mo ti ṣẹ́gun ayé. my lord bishop. bẹ́ẹ̀ lórí. Pastor Adébọ́lá. My Lord Bishop. Ẹ ah, lè ah, ah, eh, bínú sí mi. Kí ló dé? ẹ mọ̀ báwọn ọmọ ọjọ́ wa ṣe pọ̀ tó ní. tí o bá ń ṣe torí pé à ń ṣèṣọjẹ mi a jẹ́ wípé ẹ ti ní yọjú. ẹ lè bínú àwọn ọmọ ọjọ́ wọn ò ní gbà fáwa náà ká lọ ṣùgbọ́n a dúpẹ́ torí pé iṣẹ́ ìránṣẹ́ ń tẹ̀síwájú. àwọn ọmọ mi náà kọ́. àwọn ọmọ mi wà o. a dúpẹ́. ẹ má bínú jàre mo ti rí ìyá. Eh, mo ti rí wọn láwọn méjèèjì eh, wọn wọn sọ pé àwọn ń bọ̀ àbí mo rí ẹ lọ́dọ̀ ìyá gbẹ̀bí lẹ́ẹ̀kan. èmi náà rí i dájú dájú jù. wọ́n la. ẹ jọ ta ni. ẹ mọ̀ra ni. pásítọ̀ adétọ́lá ẹ mọ arákùnrin kì í ṣe pé mo mọ̀ ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni. ó kàn débi náà ló sọ wípé ó ní ìránṣẹ́ ọlọ́run lòun ilé ọlọ́run sì rèé kò síbi tí àyè ò sí ń bẹ̀ a fi ní pé kó wà ń bí a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ọlọ́run ń lò náà díẹ̀díẹ̀. ó ti wí báwo ló ṣẹlẹ̀. mo rìn bákan náà ni. mo pe aago ẹ títí títí kò lọ kí ló ṣẹlẹ̀. mi ní fóònù. àwọn ọmọ ẹ ń kọ́. ọmọ gbóná wà. Ah, ah. pásítọ̀ wọ́n hm? mọ̀ pé ọlọ́run wà bẹ́ẹ̀ ni. mo sì mọ̀ pé agbára jésù wà síbẹ̀síbẹ̀ títí ayérayé. Ah! agbára jésù wà síbẹ̀. ẹ ẹ dododo ẹ Rótìmí mi ò wá kọrin bí mi ò wá kọrin. ṣé ní arákùnrin tẹ́ ń wò níwájú yìí òjíṣẹ́ ọlọ́run alààyè ni tí ẹ̀mí mímọ́ ọlọ́run ń gbénu rẹ̀ tó sì ń ṣe ara rẹ̀ tó ń ṣe ìyanu ó ní ilé ìjọsìn ńlá tí àwọn èrò kún inú rẹ̀ tí ẹ̀mí mímọ́ ọlọ́run sì rìn ní àárín wọn ṣe é pé mo sọ fún yín pé ìránṣẹ́ ọlọ́run gidi ni mí òun ló fẹnu ara ẹ̀ sọ ẹ̀ ọlọ́run lò mí gbà yẹn. ǹjẹ́ o rántí pé mo bi ẹ́ pé ṣé o gbàdúrà ṣé o rántí nígbà tí a ṣe ìpéjọpọ̀ àdúrà ni ẹ̀mí mímọ́ ọlọ́run fi yé mi pé nípa arábìnrin tí arákùnrin yìí fẹ́ ló fi kọsẹ̀ tó fi di ẹni ìṣubú hmm. ṣùgbọ́n nípa agbára ńlá ti jésù kristi mo mọ̀ pé ọlọ́run á ṣàwárí ewu ayé. àmín jésù. á sì ṣẹ́gun fún ẹ. àmín. ọkùnrin yìí ẹ̀mí mímọ́ ọlọ́run bẹ nínú rẹ̀. mo bí mo ní wá ọ̀rẹ́ mo ní ǹjẹ́ o ṣe ìpéjọpọ̀ àdúrà nígbà tó máa fẹ́ arábìnrin. ó ní à òun òjíṣẹ́ ọlọ́run tóun kọ́ àwọn èèyàn bí wọ́n ṣe ń gba àdúrà tóun gbé ọwọ́ lé àwọn èèyàn lórí tí wọ́n ń gba ìwòsàn òun á wá lọ sí ọ̀ndà yẹn kan òun á ní ẹ gbàdúrà fóun jẹ́ ọ ní. mo ní ah ìgbéraga sì wọnú ayé wọ́n sì rí ẹ̀mí mímọ́ ọlọ́run tó fi sílẹ̀ hmm. ẹ wo pásítọ̀ mo bẹ̀ yín nítorí ti ọlọ́run ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ ìsọjí ẹ jẹ́ ká fi sẹ́gbẹ̀ẹ́ ṣe rí arákùnrin Rótìmí òjíṣẹ́ ọlọ́run ẹ jẹ́ ká gba àdúrà fún ọlọ́run tó ṣe àwárí àáké nínú omi kó ṣàwárí gbogbo òkè ìṣòro ayé kó sì ṣẹ́gun fún ẹjọ́ jẹ́ ní orúkọ jésù. àmì jésù kristu. ní orúkọ ẹ̀jẹ̀ jésù. àmì jésù kristu. olúwa ọlọ́run ọba ẹlẹ́dàá. mímọ́. jehovah jireh ẹni ìṣáájú àti ẹni ìkẹyìn. oh yes. ẹni ìbẹ̀rẹ̀ àti ẹni òpin. oh yes. alpha àti omega. oh yes. olúwa mo fi ìránṣẹ́kùnrin yìí lé ọ lọ́wọ́ gbogbo ibikíbi tí ogun ti gbà tí ó ti wọlé sínú arákùnrin yìí olúwa ọlọ́run ọba ẹlẹ́dàá olúwa wa lé ogun náà jáde. àmì jésù. lé ogun náà jáde. àmì jésù olúwa sọ nínú ìwé mímọ́ rẹ̀ mhm. ó ní àyà yóò pa àlejò yóò sì fi ìbẹ̀rù bòjò sájáde níbi kan. bẹ́ẹ̀ni. mo wá paláṣẹ mhm. ní orúkọ jésù kristi olúwa gbogbo ogun tí ń bẹ nínú ayé ìránṣẹ́ yìí olúwa bá wa jáde. àbí jésù àbí jésù olúwa àbí jésù àbí jésù. o ṣe o ṣàbúrò tó fi tó gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ni mà ó yà gbàgbàgbà má gbé yẹn náà sí. ẹ wá o mà. mo ti rí mo ti rí mo ti rí ayára jà lọ jà lọ. ẹ wọlé sísá ẹ wọlé. irọ́ irọ́ fẹ́mi ní ah, kì máa wá ara mi bá mi ṣí gate. ó yà sí ṣí ṣàṣekára ọ̀kárẹ̀ ọkọ mi ọlọ́run á ti tì èwo náà rọmọ ránṣẹ́ láyé ẹ pẹ̀lẹ́ má jà ọmọ ọba sísẹ ọba lẹ̀kẹ̀ ọba tẹ́mílẹ̀ mi ò mẹ́ni tí mo bá wá jorí lọ ọkọ mi kú rìn. mami ah, iṣẹ́ ò lè ràn mí náà kí lẹ ní kí n ṣe torí gbogbo kò lè yí ẹ jù bẹ́ẹ̀ lọ ìwọ ṣáà má wọrí ẹrù ẹ yòókù nǹkan. ó wà nínú mọ́tò ó wà nínú mọ́tò lọ kó wọlé jẹ́ máa bẹ́ẹ̀ gbélé ah wo ó ti ó dín gbogbo ẹ̀ tán pátápátá ni ó kárí ọkọ mi àdàwò wọn náà rọmọ ránṣẹ́ láyé ẹ̀ ah ẹ̀rù wà ah bẹ́ẹ̀ o ah ó kárí ọkọ mi. ojú ilé o nílẹ̀ a máa ra property a dẹ̀ property ṣé ẹ̀yin need property ni because eléyìí tó wà ń bíbá ti already ta so because mi ò rò bóyá mo rójú ire o. ẹ̀ka kíni ẹ̀ta ilé mi ẹ̀ta ilé mi ilé mi lẹ́ ń pè ní property tẹ̀yìn rà ilé mi ni property tẹ̀lé àbí kí ló kẹ́rọ̀ ti sọ. gentleman gentleman ẹ jẹ́ ẹ jẹ́ ẹ ṣe kẹ́yìn ṣẹ́ẹ́rì ilé wọn ti ta èèyàn tó dẹ̀ ní ó next week come àwọn inspect the cash one of two things oh, oh, are you sick are you sick. no no no, pastor. Eh, eh, no balẹ̀ no pastor pastor. no call me pastor. pastor tó bó ti mọ̀. má pè mí. kọ́ni kàṣẹ́tù kí ni no, no. mọ̀ mo mọ̀ let me just talk please madam ẹ jọ nítorí your law. People ti rí documents tẹ̀yìn fi ra oh very good forty seven power line street uh, beside nipro filling station uh-huh. ẹ wá síbẹ̀ ẹ máa rí gbogbo document tá a fi ra ilé ìtàn fi tà fún wa àti ń tàwa gan fi tà ẹ máa rí everything tẹ bá débẹ̀ oh excuse me ẹ jọ. Ah! ẹ dúró náà ah! ah, eh, ẹ dúró náà ẹ fàṣọ ẹ tí ẹ kẹ o ṣẹlí no no no no tọ́lá sọ wọ́ mi ni. no a ní ṣe fi ṣe ara rí o oh! no for real mo mọ ọ́fíìsì àwọn arábí báyìí uh-huh. i know the office very well uh-huh. àwọn oní properties àwọn agents ni wọ́n wà bẹ́ẹ̀ lọ́kọ̀ so much ṣẹlí tá a bá débẹ̀ ó possible kó ẹ pé eventually nígbà tó bá gba ilé ẹ tán a máa sún wọn wọn á tún pay for damages. nísìnyí nísìnyí yẹ kí bèbè kan ṣe ó possible pé lóòótọ́ lóòótọ́ wọ́n ti tẹ̀ mí. ó possible bọ́ mẹ́mọ̀ pé wọ́n lè ní original document lọ́wọ́ that's just it. kò ti tẹ̀ lé mi. bàbá yìí ti ti géètì ṣá. ọ̀nà ah, jésù. bàbá yìí ti géètì ní ṣá ah no no no no no pastor dìde dìde dìde mm, ṣèbí ọkùnrin náà ẹbí kò sọ̀rọ̀ dìde dìde dìde dìde dìde dìde dìde. Just take it easy, please. Kò sóhun tó ṣe é rẹ̀. Ewé kan ò ní jábọ́. Lára igi kan ó máa mọ̀. Kó máa mọ̀ kẹ̀. Dandan a ó rí ìkojú. Hello. Ṣùgbọ́n a ó ṣẹ́gun. Ah. Bẹ́ẹ̀ ni. A ti délé. Ẹ padlọ́ọ̀kì là ń wò yìí, a ráyè wọlé. Ah, báwo la ṣáá fẹ́ wọ. òkè ń bọ̀ ọ̀rọ̀ a máa dúró dé yìí ọ̀rọ̀ ìtẹ́ṣẹ́ ọ̀rọ̀ wọn làwọn bọ̀. olójú ọ̀rọ̀ gan àwọn ni. ilé ìyá abẹ́lé. no èyí ni o má bínú pé mi ò jẹ́ kó o wá stay lọ́dọ̀ mi ó mọ ọ̀rọ̀ àwọn obìnrin gbà tó bá yá ládé pé ọ̀rẹ́ mi ṣe báyìí mi lè fẹ́ jà. pásítọ̀ mo understand mo understand mi ò ń ṣe problem àtọ̀ tí mo ṣe problem. mi ò dẹ̀ ní first situation pa ọ̀rẹ́ mi àti ah. ìyàwó mi mo máa ní problem. i'm in the stable care. Okay? ọkọ àti ìyàwó mà ní. dadi dadi bọ̀dọ̀ bọ̀dọ̀ bọ̀dọ̀ bọ̀dọ̀ dára kọ́ ní. kí ló ṣe. dadi ọ̀rọ̀ pọ̀ ń bẹ. oyún oyún àti lóyún. Bọ́lá ti lóyún. Tọ́lá ti lóyún. Tọ́lá lóyún. Bọ́lá ti lóyún.

ráyè ẹ̀ ṣe ẹ jẹ́ ká jẹ́ ká lọ. owó mo it is well it is well. ìrìn ayé nílò iṣẹ́ mi ẹ máa fura. kú o ẹ o ah, ah my dear mo ń ṣe ẹ kú o tiẹ̀ dá mi lóhùn ó dẹ̀ wá nulẹ̀ kí ló dé kí ló ṣẹlẹ̀. mo dúpẹ́ mo dúpẹ́ kí ló ń ṣọmọ ẹ̀ ta ló wá kọ̀lẹ̀ tí ọkàn fi wá gbọgbẹ́ tó báyìí àbí mẹ́sẹ̀jì o mo dúpẹ́. tẹ́ bá mú fẹsẹ̀ kan níbi tẹ́wà yẹn. mo dúpẹ́. máa gún yẹn pa ni. Ah! jọ ọkọ mi dákun mo fọlọ́ọ̀bẹ má gún mi pa kí ló dé kí ni mo ṣe fún ẹ. kí lè fi ṣe mí ẹ̀mí mọ̀ ti ṣe mí àmọ́ tó ṣe mí ni òye mi àmọ́ nǹkan ọkọ̀ tí mo rántí ní pé ìjọ tí mo dé sínú ilé ìpadà ẹ̀ ń jẹ́ kó mi pé kì í káàbọ̀ bí mo ti jẹ́ iṣẹ́ tẹ́ rán mi iṣẹ́ wo lẹ rán mi ah, iṣẹ́ wo lẹ rán mi tí ẹ bá dá mi lóhùn máa fi ọbẹ̀ yọ ẹyin ojú yín bọ́lẹ̀. wà á jọ ọkọ mi dákun torí Ọlọ́run ojú lọ bá ra ẹsẹ̀ lọ bá rìn Ọlọ́run nígbà kankan lọ́wọ́ ẹnu ẹjọ́. máa kú ipa o. àjọ torí Ọlọ́run ò ní. kí ló fi ṣe mí iṣẹ́ wo lẹ mi. Hmm, mo ń bọ̀ mo ti mo ti máa jẹ́wọ́ fún ẹ máa jẹ́wọ́ ní fún mi ẹjọ́ èmi náà kọ́ o. ẹ máa bọ̀ ibi ni o ó ti pẹ́ ta ti ń wá wọn ó ti pẹ́ ta ti ń wá wọn ẹ máa bọ̀ o ibi ni o ẹ máa bọ̀ àwọn rèé o pásítọ̀ àwọn ni àwọn ni o ó ti pẹ́ ta ti ń wá wọn ọba tó pọ̀ ní pàtàkì ìjìnlẹ̀ fẹ́ ọlọ́run ayọ̀ ọba tí gbogbo agbára ń bẹ ní ìkáwọ́ rẹ̀. mo pálàṣẹ ní orúkọ olúwa kára ẹ balẹ̀. ẹ gbé orí yín sókè yẹn nù ọ̀nà láti gbé sókè yìí lẹ. bí ọgbà ògo kí o wọ inú ilé wa láyé ọgbà ògo náà. olúwa tí ó le tí ó lágbára ní ogun òun náà ni ọba ògo gba ìtúsílẹ̀. àmín jésù. gba ìmúláradá. àmín lórúkọ jésù. mo pa ní àṣẹ ní orúkọ jésù kristi ọba tí ó fi àmì òróró yàn mí tí ó sì ń gbé inú mi tí kò yí padà àjọwọ́ ẹ̀ tú sílẹ̀. gba ìtúsílẹ̀ kí o gba ìwòsàn. àmín lórúkọ jésù. gba ìwòsàn sílẹ̀. àmín lórúkọ jésù. kí o gba àlàáfíà. àmín. kí ara rò ẹ́. àmín lórúkọ jésù. àmín lórúkọ jésù. gbogbo tí a sọ lọ sínú ìgbésí ayé ẹ. lórúkọ jésù Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Hallelujah. Hallelujah. Olúwa o ṣé mo palẹ̀kùn yìí dé kí n tó jáde ni ta ló wà nílé o ah, ta ló wà nílé ta ni ah, olórí ẹ̀yin ni. èmi ni o wàhálà wà o. Eh, kí ló dé. ẹran kan ni mo so mọ́lẹ̀ tí pásítọ̀ tó ń pè ní Rótìmí àbí kí lorúkọ rẹ̀ yẹn tó lọ tú sílẹ̀. ẹ̀sùn ẹ̀ràn mọ́lẹ̀ ó wá tu. ó tu o. àyẹ̀kí la máa ṣe báyìí ẹ má jà wòran ẹ jẹ́ Sunday ká dá sẹ̀ríà àbí. mi bá ti bá a wí kódà mi bá ti fomi tútù Sunday kó tó gbọ́ nǹkan kan ṣùgbọ́n ọ̀rọ̀ tó wà lẹ́yìn bíi pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tá a nà ní pọ̀pá ni kó tó di pa máa ta bára lé bára oko kó má tiẹ̀ jẹ́ mi tí mo lọ̀rọ̀ gan-an lẹ́mí mi ò lọ sí i ah. ló jẹ́ wá rí ọ. olórí hmm? kí la máa ṣe sí báyìí o ò dà ẹ ṣe já ṣe báyìí ẹ já lóbìnrin fún un kò sẹ́ni tóbìnrin ò lè mú un èyí bá jẹ́ àfa ìbá jẹ́ pásítọ̀ ìbá jẹ́ babaláwo ẹni tóbìnrin ò lè mú ọlọ́run ìtì ìdá ẹ já lóbìnrin fún un. obìnrin. ẹ. obìnrin wo wà lálẹ́. Ah. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ dá mi dá màá ronú sí bó bá ṣe jẹ́ màá jẹ́ kẹ́ gbọ́. ò ah, ṣe é fọlọ́run ṣọ́ ẹ má fi igi ọ̀gẹ̀dẹ̀ gan pẹ́ ẹ má fura ìrìn àjò ayé nílò iṣẹ́ mi ah, ẹ má fura. ọkọ ẹ ń kọ́. Ah, mami èmi ni mo dúpẹ́. ẹ mo rí ẹ ọkọ ẹ ń kọ́. Ah, ṣé mo ti má rí ni ẹ̀rọ ń béèrè ọkọ mi. kí ló wá dé tó o má rí o ìgbà wo ló fẹ́ má rí o àbí bọ́mọdé bá ṣàtò lọ́kọ́ á lọ́kọ́ bọ́mọdé bá tó ládàá ó yẹ kó ládàá. kí ni tèmi pẹ̀lú oògùn kan tẹ́ ń sọ yìí èmi ò ráyè gbogbo yẹn sì yìí. dúró ṣé òòrè yàn pé ẹni àbí wọ́n ló gbà. ẹ ń dara wọn láàmú àmọ́ iṣẹ́ tèmi ṣe lọ́wọ́ ìlú kọjúmọ́ mi ráyè ìtọkùnrin kankan sìn. iṣẹ́ ló jẹ́ lógún gbogbo bákùnrin ṣe pọ̀ ní ṣọ́ọ̀ṣì yín tó yẹn ó rí ẹnì kankan mo dúpẹ́ pásítọ̀ ṣọ́ọ̀ṣì yín ń kọ́ mo sáà gbọ́ pé ìyàwó ẹ̀sẹ̀ kù ni. ìyàwó kù ẹ kí wàá ló ṣe wọ́n. ṣé o lè fẹ́ ni. pásítọ̀ ah, ọlọ́run máa jẹ́ kí ló wọ́n lẹ́ sọ yìí máa bì pásítọ̀ ọ̀gá gbogbo church pàpàtà. Ah. ó fọ́ lójú. rárá. kò fáyìn. wọ́n fáyìn àmọ́ wọ́n àgbàlagbà ní wọ́n wọ̀n ọ̀dẹ̀ kọnu sí mi rí kí má kí ló tẹ̀ sọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ yóò yìí. ó tiẹ̀ ti dáa ibi tí mò ń lọ gan-an lòdì yẹn wo sórí inú mi dùn pé òun pè mí láti jẹta ó ń béèrè lọ́wọ́ mi pé bo ni mo wà bo ni mo wà ibi táyé àti dá ni mo lọ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ orí òkèlè mi wà láti jẹta àdúrà ni mo dẹ̀ lọ gbà ń bẹ̀ nǹkan tí mo dẹ̀ mú bọ̀ láti bẹ̀ ni. omi àdúrà ni orí òkè ni mo ti wà láti jẹta tí mo ti ń gbàdúrà kẹlẹ́dàá mi ò bá mi yan ọkọ gidi fún ẹ torí kò ṣòro kò ṣòro ni òun jẹ́ ọmọ alágbẹ̀dẹ lọ́kọ́ kò ṣòro kò ṣòro òun lóbìnrin tó bá rẹwà ni òfin tètè rọpò ọfẹ tó fi ń lé ńlẹ̀ wo omi yìí o máa mú ni o dẹ̀ máa fi wẹ̀ nígbà tí wọ́n gan bá lò tán wàá rí pogun wà wàá dẹ̀ rí pogun ayé ẹ̀ ti ṣẹ́ gbà lọ́wọ́ mi. gbà lọ́wọ́ jàre àbí kí ló ń ṣe ṣé wàá fún ẹni tí ò dáa ni omi àdúrà ni fífi wẹ̀ ni wàá dẹ̀ máa mú. ìwọ gan rí pogun ayé àṣẹ ìwọ gan mọ̀ pogun ni ẹ ọkọ ẹ wá wá sórí ọkọ mi tó bá ti lò tán sórí pásítọ̀ chọ́ọ̀chì yín súnmọ́. kí ni súnmọ́ pásítọ̀ fún un ah, my dear o mọ̀ pé bí bá ṣe súnmọ́ jíṣẹ́ ọlọ́run lọ́lọ́run ṣe máa ń súnmọ́ yẹn bẹ́ẹ̀ làdó èèyàn dẹ̀ ṣe máa máa gbà ah, nígbà tó bá súnmọ́ jíṣẹ́ ọlọ́run ta ló wá fẹ́ súnmọ́ súnmọ́ sọ̀yàyà sí kódà o lè lọ ilé o lè sùn bẹ̀ kò sí nǹkan kan tó fi ń ṣe èèyàn. o káre ọkọ mi jọ òlò o àdúrà adé gbàlagbára ọlọ́run. àti pé mi mọ̀ pé nǹkan tó máa yá kíákíá báyìí ni pásítọ̀ yẹn gan ó dàbí ipò ti kùnà ẹ̀mí ọlọ́run ló jẹ́ kí ọwọ́ tètè bá bẹ́ẹ̀ kì í ṣẹ́jú èmi náà jọ ọkọ mi. Mami, ẹ̀yin ilé ayé mi padà. Pẹ̀lú ẹ̀mí òkùnkùn tí mi ò mọ̀ pé ẹ ní lára. Láti fi bá yá láyé jẹ́. Rárá, rárá jọ ọkọ mi. mo kú ẹ gbà mí ẹ gbà mí o mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ ah mo dúpẹ́ ẹ gbà mí o ẹ gbà mí o ẹ bá mi gbé ẹ pa lọ́wọ́ ilé ẹ gbà mí mo dúpẹ́. àbúrò báwo ni ṣé o ti kà tán. báwo ni mi ò ti kà kí n tó jọ́dọ̀ yín láàárọ̀ yìí kí ni ẹ̀kọ́ tó wá kọ́ ń bẹ̀. Ah, ọgbọ́n bẹ̀rù ní sáà kọ́ wa pé kí a tó yan ìyàwó láyé ká kún fún àdúrà dáadáa dáadáa àbí nǹkan tá a bá nígbàgbọ́ ká má bàa ṣàṣeyàn. sórí àdúrà tó sọ yẹn ó ṣe pàtàkì gan o gbogbo nǹkan téèyàn bá fẹ́ ṣe láyé kó kọ́kọ́ fi àdúrà síwájú hmm. àdúrà yẹn ṣe pàtàkì pásítọ̀ yẹn ó ti jẹ́ kí ẹ̀mí ara kó borí ẹ̀mí ọlọ́run tó wà nínú bíbélì sọ wípé ìwọ tó dúró mú ìdúró rẹ̀ kí èṣù kó má bàa ti fi hmm. òun ní ti pásítọ̀ yẹn tó kà náà rẹ̀. àbúrò sà gbogbo ìgbà tó bá fẹ́ lò yọ jẹ́ ká gbọ́ kalẹ̀ fàdúrà àwọn ẹ lọ́wọ́ fàdúrà ṣe pàtàkì ó. àbúrò jáma lọ. ẹ jọ ẹ mo fẹ́ mọ ẹni tí ó kọ ìwé ìgbọ̀ngàn yẹn. ah ó ṣàtúrò orúkọ ẹ̀ ń bẹ̀ Yínká Láòyè ló kọ ó dẹ̀ ti <clears throat> ó ti kọ oríṣiríṣi o ṣùgbọ́n torí tó bá wà ló ṣe jẹ́ ilé nǹkan kan ni. ọlọ́run ṣọ́ ẹ má fi igi ọ̀gẹ̀dẹ̀ gan pẹ́ ẹ má fura ìrìn àjò ayé nílò iṣẹ́ ẹ̀mí ẹ má fura ẹni tó lùwà ẹ má kíyè sára ẹ má fura alágẹmọ tó ń ṣe jẹ́jẹ́ ikú pa kọ̀lọ̀kọ̀lọ̀ tó ń jọra ẹ̀ mọ́lẹ̀ ẹ̀ sì mẹ̀dọ̀ mọ̀jà mọ̀sálà ń máa kíkanjú lóògùn o ẹ̀ ò fura. alágẹmọ tó ń ṣe jẹ́jẹ́ ikú pa wọn o ọ̀pọ̀lọ́ tó ń jọra ẹ̀ mọ́lẹ̀ ẹ̀ sì mẹ̀dọ̀ mọ̀jà mọ̀sálà ń akíkanjú lóògùn o ẹ ò fura. ajá tó jùrù dájá tó ń gbó ẹ ò.